Marriage is a lifetime institution and there are some vital questions tó ní láti béèrè lọ́wọ́ ara ẹ̀. Mo gbà fún bí ọmọ ọ̀dọ́ ni tọ́jú ilé kó máa tọ́jú ẹ̀ kó tó máa sọ pé everywhere nílé clean. Mr and Mrs Wells husband and wife playing to the gallery two men do èmi ni mò ń bọ̀ ẹ̀ ni mò ń ya ẹ̀. And so Mr and Mrs Wells. Iremide meet your boss. Oh. No coming ayé fẹ́ báyìí o fẹ́ ṣèkì mi. calm down olùrànlọ́wọ́ ẹ̀ ni bọ̀bọ́ ẹ̀ wá ṣẹ́nu ilé yìí o. Ah. ó tún ṣèkì wọ́n ń gbé fúnra wọn ní gbígbóná ní gbígbóná ní lójoojúmọ́ ìjà gbọ̀ngàn bí òrò gbogbo ìgbà sẹ́yìn níbi tọkọ ìyàwó ti ń pè ya ìyàwó ẹ̀ lówó ètò pẹ̀lú lọ́sùn. ìwé iṣẹ́ ìwọ sọ pé ó pàdé ìyá kan lọ́nà ọgbọ́n bá fún ẹ yàwó ṣòro ló gbéṣẹ́ fún ẹ. aso what so àlè gbà fúnra wọn ni. another big one ni written and produced by victoria Kolawole, directed by tolúlọpẹ́ ìlàjà originator starring victoria kọ́láwọlé akimogara diva gold tóyìn aláwùsá babati victoria deboye tósè tèmi àríọlá odúbẹ̀là ọpẹ́ òkúnlá péjú johnson coco ice ajigbowó tìmílẹ́yìn jeremiah heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà àpàkọ́lé ẹni mr mrs wells ó ti jáde báyìí from the stable of olasco films nigeria limited adé orí ọ̀kẹ́ òjọ tẹ yẹkẹyẹ. ẹ tún kó ojú sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí Sade Poli àtẹlẹ ìta àkọlé ẹni ní àmà ọ̀sbà Mr and Mrs Wet làkọlé eléyìí o no just another one àwọn òtún wò ni ó kọjá bẹ́ẹ̀. ọkọ mi kí ló lè ra máa rí o. ìwọ <laughs> má wọrí a ṣe lápò ni. By the power vested in me as your number one. I pronounce you, Sade. School tó lọ, example tó fẹ́ fi sex lélẹ̀. Kújọ́ bẹ̀ gbọ́dọ̀ ẹ̀ ti sọ àwọn èèyàn lọ bẹ èmi nìkan mo lè gbé ọdún bẹ. Ah! Ah! Jake Puli, the striker. Shilura Wampa. Knocks and crannies left, right, and centre, Hotter than the hottest. Èmi ṣadé poli. Mi náà mo lọ sílò ìyá ìlànàmọ́lẹ̀. Lọ ó yà. Bẹ́lẹ̀ bẹ́ẹ̀ babaláwo ẹ máa wá sí ẹ. Olúgbé ló ní ìdí ọ̀. Ọ̀nà ló ní kí n nà ọ́ mọ́lẹ̀. Èso kákò ló ní kí ọwọ́ yín ó kákò. Shade Poli, it's a blockbuster full of intrigues and full of suspense. It is a multi-million naira project, story by Olatunji Balogun, written and produced by Ariola Odubela, directed by Alawode Samuel, starring Ariola Odubela, Odunade Adekola, Saidi Balogun, Remi Surutu, Victoria Kolawole, Oluwatobi Dollars, Kemi Apesi Kemiti, Rotimi Salami, Amudaiko, Laide Oyedeji, Kamon States, Giver Gold, Otunbo Maji ajibike victoria adeboye ibrahim bashir peju johnson tose teni tobi olasco jiri ogunleye wakewell and many more nínú múbi Sade Poli from the stable of Olasco Films Nigeria Limited. Adéorí ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹ́yẹ. Ẹ tún kó ojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Sonso méjì àtẹlẹ́ ìta àpàkọ́lé ẹ̀ ní ikún. Sade Poli ló jáde báyìí o. Àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. Olasco gbogbo igi télégbèdè bá fọwọ́ bá. Dídúró dúró. Kò ní jẹ́ àpò ẹ̀ mọ́ wá díẹ̀ àánú òní gbẹ̀yìn rẹ bíi tèmi. àbámọ̀. bẹ́ẹ̀ni àbámọ̀ ẹ̀ wọ́n pe amọ̀ sí àṣetán ọba dàápọn. Hmm. wọ́n bá àná ni mí mo ti fìgbà kan jọba rí lórí ilẹ̀ yìí. Màmá àjòjì ni mo fẹ́ láya. Hmm. ìfẹ́ ló ń ṣe mí bákan o ó ní tèmi àyà mi mo máa bá ẹ rìnrìn àjò yìí o ìfẹ́ ló ń ṣe mí bákan o ó ní tèmi o takùn máa fò mí o. ìfẹ́ ló ń ṣe mí bákan o onítẹ̀mí o mi ò ní ìdà ẹ́ o ìfẹ́ ló ṣe mí bákan o onítẹ̀mí o máa mi kàn mi ò ní ìdà ẹ́ o. ìfẹ́ ló ń ṣe mí bákan o olólùfẹ́ mi mo máa bá ẹ rìnrìn àjò yìí o. ìfẹ́ ló ń ṣe mí bákan o olólùfẹ́ mi dákun má dà mí o ìfẹ́ ló ń ṣe mí bákan olólùfẹ́ mi mo máa bá ẹ rìnrìn àjò yìí o ìfẹ́ ló ń ṣe mí bákan o olólùfẹ́ mi àyà mi já o má dà mí o. níní ọlá ìwọ ọmọ ìṣó fẹ́ pa mí ni kúkú mú ọ̀bẹ kó o fi gé mi lọ́rùn kó o pa mí pátápátá nígbà tí mò ń sọ fún ẹ pé ibi tó ń lọ yẹn kò sọ náà bẹ́ẹ̀ òun sọ fún mi pé bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣó fẹ́ joyà létí lápá ọmọ ni. ẹ wo màmí torí pé ẹ mọ bó ṣe ń ṣe mí ni. sọ o sọ bó ṣe ń ṣe ẹ tí ò ṣe èèyàn kankan rí ṣé ìwọ nìkan ṣo ló máa kọ nífẹ̀ẹ́ ni. Ah, ah, mo máa sọ tèmi fún ẹ ilé olórogún ilé olórogún tó lè sọ̀rọ̀ orógùn kó sọ́dọ̀gún orógùn ló sọ mí di bí mo ṣe wáyé ìkúnlẹ̀ mi sọ ìwọ nìkan ló kù Mami, ẹjọ́ nítorí ọlọ́run, ẹjẹ́ ń fẹ́ tọkàn mi fẹ́, mami ẹjọ́ nítorí ọlọ́run ọkọ ẹ fẹ́ mú ẹ ni o ọkọ ẹ tó ní kò ṣe yẹn ó fẹ́ mú ẹ ṣìnà ni wo bóun ẹ kò ṣe bóun ẹ kò má ṣe tèmi ni wípé adémọ́lá yẹn ò ní fẹ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ìyá kò lè tó bẹ́ẹ̀. mo ní kó má pè mí ìyá rẹ mọ́. ìyẹn ẹgbẹ́ mọ̀ ọmọ tó bí mo náà mọ̀ mi ò lè fẹ́ ọ òde wọ́yàwó mi síwájú àná ò lè fọ́mọ mi ṣí èékánná rẹ kúrò lẹ́yìn ọmọ mi mo ti lérí wípé kò sí ọmọ mi kankan tó lè fẹ́ wọn nílé ọlá. Ah, ìyá mi ẹ tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀gà mi náà kẹ́ tó péye yẹ kó ń pàtó. kí ni tèmi ah. àtẹyẹ oko àtẹyẹ ẹ̀gà kí ni tèmi pẹ̀lú yẹn mo ní mi ọmọ mi ò lè fẹ́ nǹkan tí màá sọ nìyẹn Wàdìmọ́lá nǹkan tá a ṣe máa bá pàdé lójú ọ̀nà fi wá pọ̀ o ṣùgbọ́n mo fẹ́ kó o ṣọkan ọkùnrin fún mi. torí ìyẹn jọ jọ. kò sí wàhálà. ọ̀nà gidi ọ̀nà gidi kí ló tún dúró ṣe kékeré nítorí yẹn. kí ni mo gbọ́ tó sọ. mo pé ọ fún ọ̀sán sí gbẹ̀gẹ̀ kó ní kálukú kẹ́kọ̀ọ́ ìdání. Adémọ́lá wo ojú mi kó sọ fún mi pé ò fẹ́ mi mọ́. wo ojú mi kó sọ fún mi pé kò sífẹ̀ẹ́ láàrin èmi àtẹ mọ́. Adémọ́lá wo ojú mi kò sọ fún mi pé irọ́ lórí tó sọ wípé tó torí ẹ̀nà mi ní padà fẹ́ Adémọ́lá wo ojú mi mo bá ẹ sọ̀rọ̀. Adémọ́lá ojú mi Adémọ́lá wo ojú mi kò sọ fún mi pé ìpínyà ti dé sí mi àti ẹ. ìdìbò ló sọ fún mi pé ó nífẹ̀ẹ́ mi mọ́. o <laughs> lè sọ̀rọ̀. n ò pé wọn ò nífẹ̀ẹ́ rẹ mọ́. ṣùgbọ́n dìmúlá kò sí ṣùgbọ́n kankan èkó ọ̀la lábàápẹ̀wé mi àti ẹ̀. wá ń lọ yìí má pẹ́ kó tó dé o ibi tí mo rán ọ ni o gbà o mi ní ó yà káàkiri o ìsàlẹ̀ ògbòjì ni mo rán ẹ. màámi ṣé ẹ ti rán mi iṣẹ́ kan tẹ́lẹ̀ tí mi ò débi tẹ́ rán mi àbí tí mo gba bòmí lọ. ṣé o ti gbàgbé ni nígbà tí mo rán ẹ ní wákàjáyé tó jẹ́ ìyànà ṣọ́ọ̀ṣì ló gbà iṣu atẹnumọ́rọ̀ kẹ̀rẹ̀ wọ́n ní kí n jóná nǹkan tí mò ń sọ ẹni kò gbà fún mi. mo ti gbọ́ yín ẹ jẹ́ ìtì máa lọ. ẹ ó dáa má wàá pẹ́ o má pẹ́ o ṣé ẹ ti gbọ́ ẹ wá bá mi sọ fún ẹ̀gbọ́n mi wípé mi ò lè wá kó bá ń gbẹ́rù mi fún wọn. ìtọ́ tí mo wá túlẹ̀ yìí o gbọ́dọ̀ gbẹ́ o o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ o ẹ ní ibi tí mo rán ẹ ní o lọ. wọ́n ní mo ti gbọ́ yín. ibi tí mo ní ọgbà ọ̀ndẹ̀ ni kò gbà. mo ti gbọ́. báyìí ìfẹ́ ló ṣe mí bá kọ́. mo ti gbò. Adémọ́lá ìgbà wo gan-an ni ìwà àti Níníọlá sọ pé ẹ fẹ́ wá pàdé. òun kò yé mi ó jẹ kì í sì ṣe báyìí tẹ́lẹ̀ o bàbá ńlá dẹ̀hùn pé aago báyìí la pàdé aago gan-an ni ó débí àmọ́ bí mo ti ń dúró bí wákàtí méjì tí ò dé nísìnyí kò yé mi mi sì fẹ́ kéèyàn bá ṣàdéhùn kó mọ̀mọ́ mú iṣẹ́ ọjẹ́. ṣé wàá rò pé a máa ṣe wá. òun mi ò tiẹ̀ tí mọ̀. wàwé bọ́lẹ̀ òjé àbẹ́wò ni. mo ń rò pé bóyá káre ilé ká lọ wọlé wọn. ká lọ wọlé. jálọ. mi sí ibo ni fẹ́mi tọ́mọ mi sí. ẹni náà kò yé mi èmi rẹ̀ ládéhùn pé a pàdé lónìí nígbà tí mo sì dúró dúró tí mi ò rí mo ṣe ní kí n tẹsẹ̀ wá kí n wá béèrè ẹ̀ àmọ́ tẹ́lẹ̀ sọ fún mi pé ẹ fẹ́ràn níbì kan tẹ́lẹ̀ pé tó ń bá ti wá ń bọ̀ là pàdé láàrin ra. ó nìyẹn o ìwọ kọ́ ló gbọ́mọ àbí ìwọ lè mọ̀ pé mo fẹ́ ránṣẹ́ ló wá nínú àwọn tó fẹ́ jí gbé yẹn kó lọ pàdé ẹ̀ lọ́nà ló fi jọ́ ọmọ mi gbé àmì ó ti mọ ọ̀rìn ẹjọ́ ọmọ mi bá mi gbé ọmọ mi bá mi wá ọmọ mi. ibo lè fi ọmọ mi ṣe bá mi wá ọmọ mi mọ̀ sáfún yín o. ẹ ní sùúrù torí pé àwa náà rí níní látàárọ̀ tàbí ní ká wá wò lé mhm. àtàbá ìgbà tí mọ̀tẹ́ mọ̀ pariwo lé wa lórí ni àwa náà ní wà. mo ti pariwo mi ti pariwo àwọn tó jẹ́ ọmọ mi gbére o kẹ́ni. ṣàlàyé. Ah, mo ń gbọ́. òótọ́ èmi àti níní aládéhùn pé a pàdé ràn lẹ́rù pa hmm? ó sì jẹ́ pé èmi pé ó níbi ìkan tẹ́ ẹ fẹ́ ràn pé tóun bá ti ń padà bọ̀ lòun pàdé mi lé nígbà táwa dúró táàrí àti ní káwa wò ó lé pé ṣé kò sí. àwọn náà ni nígbà tó ti mọ̀ pé mo fẹ́ rán ní níṣẹ́ ló fi ní káwọn tó jí gbé yẹn kó lọ pàdé ẹ̀ lọ́nà ó mọ̀ rìn àjọ ọmọ mi owó ah. níwọ̀n kọ́ ló jí gbé ah. ó yẹ kó ti máa gbọ́dọ̀ lọ máa gbọ́dọ̀ lọ ara ilé ẹ̀mí ẹ̀kọ́ ẹ bọ́ tẹ́ mo ti rán ọtọ́jọ́ ọmọ mi pẹ́ ẹ jẹ́ torí ọlọ́run ẹ nílò ẹ bá mi wọ́ ọmọ mi ẹ bá mi wọ́ ọmọ mi ọ́. ẹ bá mi wí olólùfẹ́ mi o. Oh tàkúté ti má parò ẹyẹ ò léfò ẹ bá mi sọ fólólùfẹ́ mi borí bá kó mi ọmọ wálé o. wà sọ́n kúnyẹ́ lórí ẹ̀ sá wọ́n wàá lùgbè payé ojú kan ní pé kó máa wá olólùfẹ́ àbẹ́wàá gbà ní. ìjọ torí Ọlọ́run. kí ni mo ṣe fún yín gan ta ni mo ṣe tó ní kẹ́ wá fi òpin sí ìrìn àjò ayé mi. ẹ ẹ ẹ àwòkọ àbí kí ni kò sẹ́ni tó ṣe tán láti dá ìrìn àjò ẹ dúró o ti gbọ́ mi àwa tó dẹ̀ ń wà àrẹ́dí àti pẹ́ fẹ́ fẹ́ pamọ́ sí bíbá ìfúngbà díẹ̀ ni o àrẹ́dí àti pa ẹ́. sẹ́ni tó fẹ́ pa ẹ́ a kàn fẹ́ fi ẹ́ síbẹ̀ kò ní díẹ̀ bóyá orí ẹ̀ tó ti sí lọ yẹn á padà wá gbọ́ dúró náà ṣé túláàsì ni kò fẹ́ Abímọ́lá ọmọọba àbò fẹ́ kú. ẹ dúró èèyàn kan ṣoṣo mo mọ̀ tí ò fẹ́ ìbáṣepọ̀ èmi àtàdémọ́lá ṣé kò ṣe pé yá mi ló ní kẹwàá jí mi gbé. èmi ni bẹ́ẹ̀ ni èmi ni àá ah, ah, ah. tó bá náà ní gbà lẹ́rọ̀ wo wàá gbà lélẹ̀. wá òpópó mọ́tà tó mọ́ rọrọ àwọn èèyàn kan ló wà bẹ́ẹ̀ tí wọ́n tún ṣe mo bọ́ ọ sọ̀rọ̀ ó dẹ̀ náà gbọ́. má jẹ́ ń tàn ibi tó wà rẹ̀ títí Tádémọ́lá tí ó fi ṣègbéyàwó. ẹ dákun ṣe ìlú àtọ́jú yàrá rẹ̀ ìyá mi abiyamọ ni mo mọ̀ sí mi bọ́ sọ pé abiyamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó mọ̀ tàti wèrè ni ìyá mi tẹ́ ṣe ipò adébùkọ́lá ìyá mi abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ onídùúró mi láàárọ̀ onídùúró mi lọ́sàn-án ìyá mi ìwọ ló jẹ́ mọ́kóró tó wà nù ayé kí wá lóde tó ọpẹ yìí sí mi àmọ́ pé ìyá mi àṣàbí ìyá mi alákẹ́mọ̀jọ́ ọmọ màjòjò lọ́ba ọmọ àjọgbẹ rúmọjọgbẹ kọ ẹrù ní sídi ìyá mi ẹkọ kì í sí ìyọ ojú lọ́ba ògbó dídí ẹni ìyá mi kì ní bó ìyá mi kì ní bó ṣe mọ́mí mi. ẹ wo ẹ má tú sílẹ̀ o ó dìgbà tó bá ṣe nǹkan tí mo fẹ́ kó ṣe. lọ́lá fún orúkọ rere fi pè mí ẹ ń rò pé òun dáa jù àbí ọmọ alágbájá ló fẹ́ ó sàn ju ọmọ èèyàn kan lásán lásán ló mọ̀ fẹ́ lóòótọ́ ilé ọba aládé mú láti wá ṣùgbọ́n màámi adémọ́lá ò lè dọba bẹ́ẹ̀ ni tóró bá ti ń bẹ lórí àpèrè ọdún mẹ́rin gbáko ládìmúlà fi jù lọ bílédù àbáwá ṣe lẹ́lẹ́mẹ̀ gígùn tó pẹ́ pẹ́ léyìí tó túmọ̀ sí pé àwọn ọmọ ọmọ yóò padà jọba lọ́la èmi fúnra ra mi ó padà di ìyá ọba ìyá mi ẹ ṣèjọ́ kẹ́ ẹ bá ń gbọ́rọ̀ yẹ̀wò. jẹ́ wípé a ní dìtẹ̀ mọ́ ẹ̀rọ ẹ̀rọ̀kọ̀ gíngínní ní kádémọ́lá ní kò rí mi. bẹ́ẹ̀ ni Adémọ́lá hmm. èmi ni mo ránṣẹ́ pè ẹ́ mi ì dẹ̀ fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ìka èèyàn tàbí òkú òru nítorí pé kò sẹ́ni tí òun kọ́mọ ẹ̀ fẹ́ olówó pàápàá òun mi. ṣé bí tọmọ mi bá fẹ́ olówó èmi náà kúrò nínú ìyà àti òṣì tí mo wáyé àmọ́ ẹ̀rù ń bà mí àyà mi ń já nítorí pé ilé olórogún ló pa ọmọ mẹ́jọ mọ́ mi lọ́wọ́ níní ọ̀la nìkan ṣe ló kàn. ọmọ mẹ́jọ. torí ẹ̀ ni mo ṣe fẹ́ kó fẹ́ ẹ torí mi ìfẹ́ kírú nǹkan bẹ́yẹn kó ṣẹlẹ̀ sí ìrìn àjò níní ọ̀la. má bínú dáríjì mi ibi tí n bá ti ṣe ṣùgbọ́n ọkọ mi jọ. ẹ ò yàrá ẹ ṣe mí. ẹ ṣe mí bí kankan kódà èmi gan mọ̀ pé tààrà bíi amọ́nugbò nǹkan tẹ̀ ń ṣe àmọ́ mo fẹ́ fi dá yín lójú pé kò sí nǹkan tàbí kò sí yà kankan tó máa jẹ́ nílá lọ́dọ̀ mi torí mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ìfẹ́ tí mo ní sí yọlá ìfẹ́ àtọkànwá ni kódà kò sí bó ṣe lè wù kó rí kò sí nǹkan tí ì bá ṣẹlẹ̀ kò sí ogun tí ì bá ṣẹlẹ̀ mi ò lè fipá kọ́kọ́ dání yọlá débi tí màá ní mo fẹ́ fẹ́ yàwó lé. ó dá ọ lójú. tó bá yẹ pé bó ṣe sọ ìlú ṣe máa rí àti wọ àti níní ọlá àti ní fún ara mi àjọ débì kan. ẹ ǹlẹ́. ẹ káàbọ̀ bàbá. Mm-hmm. èyí tá a ti ń bá bọ̀ látòrọ̀ erémọdé ni o ibi tá a wí ládé yìí. ọlá. ọmọ adébùkọ́lá ìwọ ló rí dẹ́mọ́lá tó ló wù fi sọ̀kọ ẹ sì jọ pinnu láti múlẹ̀ ọyẹ ìwojú ara yín ẹ múlẹ̀ ẹ múlẹ̀ tó adébùkọ́lá bàbá ọmọ rẹ ni ọkọ rẹ rí wọ́n sì pinnu láti bára wọn múlẹ̀ bẹ́ẹ̀ ó tẹ́ ọ ah, mo fọwọ́ sí i. torí ẹ̀ náà mo ṣe kó wọn wá. ẹ jẹ́ kí n sọ kíní kan fún mi o ìjọ amúlẹ̀ là o ìjọ àbádalẹ̀ ọjọ́ burúkú ni o. ẹ adébùkọ́lá. bàbá. ní o tiẹ̀ mọ arákùnrin kan ìrínìkì. ẹ ẹ̀wù. ọlọ́run ní járí rẹ̀. ọmọ mo mọ̀ dáadáa. ẹ má dalẹ̀ ara yín o ẹ má dalẹ̀ ara yín o. béèyàn bá múlẹ̀ tó bá dalẹ̀ yóò gùn ìbùrùn yóò jó bùsábùsá ẹ̀ ní dalẹ̀ o ilẹ̀ òsì ní dà yín o tó o rìn ohun tá à ń wò yìí nínú epo gbóná ló wà o ó yà fọwọ́ tọ́ ìpò fìkà rẹ tọ́ ó yà wọn náà fìkà rẹ tọ́ ẹ wá fi síra yín lẹ́nu. ẹ ti dìmùlẹ̀ lónìí o ohunkóhun ò ní yà yín o ẹ má dalẹ̀ ara yín o ẹni bá dalẹ̀ yìí dàgbà o ẹ̀yin ọ̀dàgbà ẹ̀ dògbò o ẹ̀ dàgbà ẹ̀ dògbò o torí wọ́n ń gbé mi gbígbé níṣà olóde ẹ̀gbá lùmírùrù láwọ òde ìjẹ̀ṣà olúborí láwọ òde ìlú ọ̀pá ẹyẹ méjì láwọ òde ìbàdàn tífà fún ṣoṣo ọwọ́ àfíkà ó kù kẹrẹ àṣùṣẹ́ bàtà ìlú tẹ́ ẹ bá dé ẹ jẹ́ èèyàn ìwé ṣe ju nǹkan bí ọdún márùn-ún lọ lẹ́yìn tá a ṣe mọ̀lẹ́ lọ́ba adé agbo adégoróyè lọ́wàjà nípò ọba bá sún kàn mí. ọrùn ṣáwó gbèjìká lẹgẹrí jù wò èjìká nìkan lọ́ṣàwò gbàtàgbé o. orí tí ó jọba ní ilé ayé o ní inú agogo dání ò ti wá o ọrùn tí ó lè jí gbára ìlẹ́kẹ̀ o ní inú agogo dání ò ti jáde o ìbàdí àrán tí ó lo mọ́sáàjì ìlẹ̀kẹ̀ àsọ̀bà tí tanná yanranyanran nínú agorode ni ó ti wá kábíyèsí orí ẹ̀yìn dorí àtọ́ kẹ́kẹ́kẹ́ ni wọ́n ń kọ kóso ó dorí àtọ́ gùdùgùdù ni wọ́n ń lo àrán òòṣà bí babaláwo méjì bá pàdé wọn ṣe rùpẹ̀rẹ̀ yẹ́yẹ́yẹ́ adé afún orí níjọ́ tí ń tì kọ́lé ọ̀run bọ̀ wálé ayé ǹjẹ́ orí rere ń ti rere rere olórí àkẹ́rù sí orí rere ń ti rere orí tí ó jọba inú agorodẹ ní tiwa ọrùn tí ó lè jù gbàrà lẹ̀kẹ̀ inú agorodo ẹni tí wà ìbàdí tí ó lò mọ́sàájì àsọba tí ń tanná yanranyanran inú agorodo ẹni tí wà orí rẹ̀ dorí ogbó ó dorí atọ́ ó dorí àìkú tí ṣe baálé ọ̀rọ̀ ó ti dọba ìlú wa lónìí o àjẹgbó àjẹtọ́ àjẹfọwọ́páwú àjẹfẹ́rìgìjọ́bì ó gbó bí olúyẹyẹ ti yẹ ó gbó bí olúyẹyẹ ti yẹ kó o gbó bí àwọn àgbà kan àgbà kan tí wọ́n gbó títí tí wọ́n fọmọ owú sóńdè sọ́rùn ọmọ owú wá jẹjẹjẹ tó dọ́kínì àgbéjò ńlá gbèrú ẹṣin àgbéyẹ̀wò ní tìrùkẹ̀rẹ̀ bóòlù bá sìkìtì mẹ́sìn nírù ẹṣin ayọ̀ ẹṣin ajó ẹṣin ayọ̀ ẹṣin ajó orí rẹ̀ dorí agbó lónìí o orí rẹ̀ dorí atọ́ ó dorí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀. ìkọlá fún bàtà wà ní ọwọlé tó ọwọlé ìkàtẹ̀gbìn tó wà ń wò mí jíjẹ mo jẹ́ ọ́ tì ní. inú mi dùn pé o mojú wọ́n parọ́ kan mọ́ ọ ni wọ́n ní àwọn rí ọ ní ilé àwọn adérọ̀mọ́lá pé o ní kí ọmọ oyè wọn kí ó mọ múra lẹ̀. ìkọlà bá ọmọ mi nì èmi wì. ẹ mo sọ bẹ́ẹ̀ ṣèbí ká fi ṣúṣí náà ká máa fọgbọ́n wọ̀ bẹ́ẹ̀ ni ṣá bẹ́lẹ̀ yìí ti ń ṣèyí nìsí ṣáàjì ó dìgbà tó bá rọ rẹ̀ lóye. ó yẹ kọ́ mọ oyè títan kó ti mọra rẹ̀ lẹ̀. àṣepa síbi yóò bá sọ pé bí ẹnu bá jẹ ojú ó tì ní. Ah, kí lẹnu tèmi jẹ o. ẹnu rẹ ò jẹ nǹkankan. tí mo jẹ. ẹnu rẹ ò jẹ nǹkankan. ká tiẹ̀ wá pé mo tiẹ̀ jẹ nǹkan náà tí ẹnu mọ́mọ́ jẹ rí. ọ̀rọ̀ yìí ti yé mi mo mọ̀ pé wà á ti àwọn olóyè tó kù èmi gangan lẹ́ ń dìtẹ̀ torí bí mo ṣe ń ṣe wọlé wọ̀de bí mo ṣe ń ṣe wọlé wọ̀de pẹ̀lú kábíyèsí nínú yín dùn sí ẹ̀yin náà wá fẹ́ wá ọba yín ọba àgbélẹ̀rọ ti yín tẹ́ gbé sórí ipò tẹ́ mọ bá lájọṣepọ̀ elédùn ọ̀nì fún ìṣe. ṣé bí wọ́n ní tẹnitẹni tèkìlà ń ta àtàn abẹ́ẹ̀kọ́ ni tiẹ́ ni ni ọba àtọ̀hún tá ń múra ìwọ lóní ọba titan tí ń bọ̀. tí yín ni àìwá gbọ́ mi dáadáa ṣé ẹ wá rí kórìtà tá dé yìí ó ti di ọlọ́mọ òmọ́mọ́mọ́ èmi ìkọ́lábẹ̀ kò ti fọwọ́ àtúnmú kọ lẹ́yìn tá a ṣe yìí ìjẹun tó lọ lé ó mọ̀ délé kẹ́ni òròkó mọ̀ dóko kí gbogbo yín tó kó òròkó dóko òròkó tó. má yi. kankan eh, eh! yìí. obì kankan yìí. ẹ bẹ́ẹ̀ ni. gbé kaná ni inú mọ̀mọ́ jẹ. èmi lè wọ́n ta oògùn sẹ́mi fún tó ń lọ bó. Eh. <laughs> mi ò ní ẹ̀ǹjẹ̀ ojú owó ti dúró yóò sì ní gbádùn. ẹ̀rí bẹ́ẹ̀ níwọ bẹ́ẹ̀ ni níwọ ọlá ẹ̀lẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ tí ń bẹ lọ́rùn mi lọ jẹ. kí ló bá ṣe. a ìbá ṣe mẹ́wàá fún. ó o ní jókòó o sì ní gbádùn. ó yá ìkọ́lá mọ́ bàmí jà. kábíyèsí ogun ti dé o. ogun ogun dé bo ogun dé ló wá jókòó. ẹ pa àwọn ọmọ ológun kí a gbójú wọn. kì í ṣerú ogun tẹ́ ń sọ̀hún ogun abẹ́lé ni. ogun abẹ́lé. bẹ́ẹ̀ni kábíyèsí. láti bò. aláwọn olóyè yòókù wọ́n ti so pàǹpá bàbá wọ́n tún wá so pàǹpá lásán wọ́n tún sọ fáwọn aráàlú kọ̀ọ̀kan pé ẹ pẹpẹsẹ o ẹ ṣe àgbàgbé àṣà àti ìṣèlú yìí o pé ẹni tó bá jó lórí kò gbọ́dọ̀ jẹ́ àjòjì àní wọ́n ní àjòjì lélẹrìí ẹ̀yin dákun ṣé wọn ò mọ̀ tẹ́lẹ̀ pé àjòjì lólórí kan tó fi mí jọba ni. ẹ ṣe kábíyèsí nígbà tí ọ̀rọ̀ ń kọ́kọ́ ń rú wúrúwúrúwúrú ìbéèrè tí mo kọ́kọ́ bí ọ́nù pé ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀ pé àjòjì ni olórí wọn làwọn mọ̀ ẹgbẹ́ ẹ wá mọ̀ ń bo lẹ fojú sí tí bàbá fi gorí ìtẹ́ wọ́n ń wò mí ni. àbí wọ́n ti gbàgbé pé ifá ló fi mí jọba. ifá ló fi ń jọba ní tí wọ́n sì ń ṣe yìí bàbá ní ìtàn ṣe yìí ifá ò ti máa bínú báyìí pé wọ́n fẹ́ da àṣẹ wọn nù. Hmm. Yorùbá ẹ tún bẹ̀rẹ̀ ọ̀tẹ̀. àbàbá yìí má sọ bẹ́ẹ̀ ẹ sọ pé àwọn tẹjọ́ lọ́tẹ̀ èmi ò sí lára wọn bàbá bí ìlú bá dá méjì tọ́ba lèmi ó ṣe tí yìí mò ń ṣe o. ṣé o lè torí ìbùkún. bàbá ikú ò ní pẹ̀lú kankan nù wa. wá gbọ́ o lọ sọ fún gbogbo àwọn èèyàn yín àwọn ọlọ́tẹ̀ẹ́ kóhun pé mo ní wọn ò ní wọ́n kún èmi náà sì ní gbà ní pẹ̀lẹ́dú lọ́wọ́ wọn. tí ó yé wọn pé mo ní lákọ̀ ni mo wà bí ìbọn. lákọ̀ la wà bí ìbọn lẹ fẹ́ sọ àní ẹ máa pè mọ́ mi léètà àjọ tẹ̀sẹ̀ bọ̀ yìí bàbá ẹ wo ó tẹ̀ tẹ́ iye sàmù ní lébù kọ́kọ́ ní lébù kọ́kọ́ mo ti sọ pé ńgbà tí bàbá bá tẹ̀sẹ̀ bọ̀rọ̀ rẹ̀ ikùn rẹ̀ yóò jò àbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ rẹ̀ ìjẹ̀sà yìí ti tòlótòló ẹ̀rù bàbá yìí ní í ṣe pẹ́pẹ́yẹ ọgbúnrànú ọmọ àbúdàrú àyàbá orí ọláwọn ogun olúyẹyẹ ìjẹ̀sà mọ́dún máa pàdé èmi ò lè ìjẹ̀sà abẹ ní ogúnrànú máma jòbí tó gbó àjọ òun ni wọ́n jòbí tí ọlá wo orí ọláwọn ohun onígbàrò kí ni ó jẹ ìjẹ̀sà omi ọ̀tá la lókìtì ẹ̀fọn àní bèdè ìgbà ṣe mọ bàbá ṣe yìí tí a ṣe ogúnra ló ọbọ sàmì àṣẹ. ẹ kíra ni ẹni kíkì yín ẹdínwó ẹyẹ níbi tí pọnmọ rẹ bá lù èyí ò mọ̀ pé mi bẹ́ẹ̀ ni ìlú tí mo ní kí n fẹ̀yìntì pé kẹ́ ẹ kẹ́ mi lẹ́yìn ẹ wá fẹ̀kún ẹ fẹ̀kún ọwọ́ ẹ̀yin kìíní kan ládàra dà yìí. kábíyèsí o ẹ ẹ ní bínú ni kábíyèsí a máa ń gbà wáṣẹ. èyí àwa gbọ́njú bá ní pé àgbà wà lọ́jà kéré ọmọ ti tán ọwọ́ àmọ́ ní ìsìn àwọn àgbà burúkú kan ti wà àwọn àgbà jákujàku wọ́n ń bẹ lókè pẹ̀ nígbà tí wọ́n wà lókè pẹ̀ tí wọn ò tí ì kó ń bẹ̀ yín ló dékélé kélé yìí ọ̀ṣẹ̀lẹ̀ kábíyèsí. àwọn àgbà wo ló ń tọ́ka sí o. ẹ ní àkàn ìkọlábà ìwo ti yín ẹ gbọ́dọ̀ fẹ́ lẹ́ẹ̀dẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀ẹ́dẹ́ ni. kí ni ẹlẹ́ẹ̀dẹ́ ó pẹ̀ẹ́dẹ́ àsìkò ẹlẹ́ẹ̀dẹ́ wọ́n ní o. kí ni gbogbo ránwọ̀n wọn tá à ń ṣe wọṣọwọṣọ tá bí ẹyẹ ọ̀gá. èyí wọlé bí ni ọ̀dà. àwọn ọmọ wí sí àwọn àwọn àwọn bí ẹyẹ ẹ̀gá. ṣé bí ti máa ṣe wájú olórílẹ̀ ṣe yìí gbogbo yẹn ṣe ránwọ̀n ẹ̀hún. à ń ṣe ránwọ̀n ẹ̀hún. tẹ́lẹ̀ kí ni. bọ́dà ni obìnrin ẹ̀jẹ̀. tẹ́lẹ̀ akọ̀lẹ̀ dà ní wá. ṣe é ra yìí ṣe é rẹ̀ sẹ́yìn ẹ̀yìn àgbàlagbà tẹ̀ ṣe lágbàlagbà àjòjì ni ẹgbọ́n mi o ọba ni mi o aláṣẹ sì ni mi mi ò kì í ṣàlàbà ẹ bá kékeré kẹ yányányányányán kódà kẹ ẹ bọ́ sọ́lẹ̀ kẹ bá ayé dà n ò ní fẹ́yàwó kejì bẹ́ẹ̀ mo sì ní fún ìtẹ̀lẹ́. ẹ dákun o ẹ̀yin olóyè kí n mọ bó ti kábíyèsí mi ó ní bá a jà tá a tò ní jáde òun ò ní fẹ́ obìnrin ní ìyàwó lẹ́yìn olórí ti fẹ́ fún àfẹ́. ẹ dákun nígbà tí kábíyèsí wà fapá jánu ní ìsìn ṣé ọ̀rọ̀ àṣẹ lè tó wà lẹ́yìn. Ah, tí ìbá ìjọba àṣẹ ọ̀rọ̀ wọn wá ní o. èmi ṣe wọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ni. ìṣẹ̀ṣẹ̀ orí ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn wa ọmọ ti gbọ́. Ah, ṣé orí ìṣẹ̀ṣẹ̀ sì kọ́ ó yìí kọjá ṣẹ̀ṣẹ̀ mọ̀mọ́ òbí ẹ̀mí sẹ́yìn. tètè wọlé sábà wọ́n wo iye ni. bẹ́ẹ̀ni. àwù ẹ bá mojú ògùn yẹn pàdé lọ́ba o. ẹ dákun ẹ fògùn lẹ sẹkọọ lọba yìí ṣé o oúnjẹ kújẹ sẹni ẹ tọrọ ni kò lè bá sọ kankan. yóò lọ bá sọ ni ògbọ́n mi lọ́kọ́ lọ bá sọ ni. mo ṣẹ̀ṣẹ̀ wà á mọ̀ báyìí páàrin ọ̀tá mú wa. èmi ti jàjẹkújẹ. o ti jàjẹkújẹ. ìyá gbogbo ó jàkújẹ. ó jàkújẹ ni ó alájẹbánu. ẹ jọ mo rí bèrè kan káwa ní èmi jàjẹkújẹ o kí lẹ́yìn jẹ. wọ́n ló ń jẹ kújẹ ní ọ̀tọ́ pé kẹlẹ́ nìkan. kò kan ṣe àgbowó. àwa owó wo. ẹ lò ẹ ẹ dúró owó tíjó ni. ẹ ìtẹ̀nà àpò ìwé. àwa ṣe bọ́ mi ẹ tọ̀dọ̀ rẹ tọ̀dọ̀ wa lọ ibi. àbí rẹ máa gbọ́ máa gbọ́ àṣepa. sẹ́yìn yóò fi hàn wá ní. sẹ́yìn níbi àbá a ti jẹ yín nu ebe tó lọ ibi tí èèyàn bá ti ń ṣe ní ti máa jẹ o ó ti yé mi ibi tá ẹ ti ṣe tá ẹ ti jẹ ni ó jẹ ká ẹ wọlé yọ bára mi. ó lè lọ ibì kan. nígbà tí wọn á kó pàpà jù lọ. ibo ibo ló ń lọ. ọdún náà fi. kó tó kọ bẹ́ẹ̀. má rìn létí ẹ mọ́. kò lè ṣeé ṣe ìkọlábà kò lè ṣeé ṣe. ah dúró kí ni ntí sì ń jáde lẹ́nu rẹ̀ ìsọ̀rọ̀ gidi sì ni ah, ó ń sọmọdé nù ìlú yìí àgbàlagbà ń tara rẹ̀ sọ́pọ̀ ah, ọmọ ìṣe àtàsánù ìlú wa ìmọ̀ ni àbí àwa sọ pé ayé wa da ayé èbò ká sì mójú egbò ká mọ̀ wá fi tẹ́lẹ̀ ah, ìkọlábà sọ̀rọ̀ gidi ló sì ń sọ ìṣá rárá. ìyá ló sà ọ̀rọ̀ ti ń yé mi àmọ́ ẹ jẹ́ kí tèmi náà yé yín ṣé ẹ mọ̀ pé ọ̀dọ̀ kábíyèsí nìkan wà bóyá bí òyò yóò mọ̀ ariwo tí ń pa ni pé òun ò lè fìyàwó òun lẹ̀ òun ò lè fìyàwó òun lẹ̀. èyí sẹ́mi ni ó fi ìyàwó rẹ̀ lẹ́ni. Ah, dọ́nà kí ló dé tẹ́yìn ṣe bí àṣà àtìṣe inú ìlú wa yìí ni wípé kí kábíyèsí ó fẹ́ ọmọ ìlú nígbà tí ìsepá ní kó lè tọ́wà lọ́dọ̀ rẹ̀ lọ ṣé bí yóò fẹ́ pẹ̀lú rẹ̀ òun ó jọ ìlú wa ní àyín àbíṣe ti gbàgbé gbogbo àṣà àti ṣe wá ni. kì í ṣe pa gbàgbé. kí ló wá dé tá ilé bá kábíyèsí sóòótọ́ ọ̀rọ̀ ọba máa ń fobìnrin fẹ́ lánìí bó fọgbọ́n bó fọgbọ́n kò sẹ́ni tí ó bí i ọba bá lórí ohun gbogbo ni. kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ pé ọba ń fobìnrin fẹ́ lá tí ó fobìnrin tó lé àwa kan la mọ irú ẹ̀ kì í rọrùn fáwọn kan bẹ́ẹ̀ kábíyèsí lòun ò lè ṣe ìyá ló sá ẹ̀ ṣe jáṣe yẹn kan mo ti rọ́nà àbáyọ mo sì mọ̀ pé ilé yìí gangan la tẹ̀lé bí olórí ṣe wà ní àfihàn tó jẹyọ kan ẹ sì jẹ́ káwọn ò fojú pé méjì ni káfí rí ká mọ̀ pé lọ́kàn tiwa o a ti fi ọkàn fẹ́ ọmọ ìlú yìí fún kábíyèsí tá a bá kàn ti dáàfin a mọ̀ sọ pé àwọn olórí ńkọ́ o àwọn olórí ńkọ́ o bí kábíyèsí bá sì dàgbà tó dògbò tó kúrò lórí a á sì padà ibi tìjọ́sí ìwọ hmm. rọrùn ju ká máa sọ pé kó fẹ́ nìkan lẹ́nìkan lọ ni nígbà tá a fẹ́ dá ni. Hmm. ìmọ̀ràn rẹ̀ sì dáa o àmọ́ kò ṣeé tẹ̀lé ìkọlábà ìkọlábà tí fọwọ́ ọ̀tún mú kọ. ọmọ wa lọ. ilé ọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ ni. kò sí ọ̀nà kankan ìkọ́lábà mọ́ lọ mọ́jẹ̀ ní ó bí mi o ìkọ́lábà tètè alẹ́lẹ́. ẹ ẹ ìyá ló sọ. Ah! ìkọ́lábà má wà pípọ́n ojú mi o mo ní ọmọ lọ alẹ́lẹ́. kọ́lábà ẹ̀kúnlé máa wọlé sá rọra ẹ kú ọ̀rọ̀ ìlú ẹ èèyàn ṣe ìlú ògbé wa ti gbogbo wa náà ní ọ̀dà Kọ́lábà ẹ̀kúnlé ti fọwọ́ tán mọ́ kọ́ àjìfòlówó sẹ̀lẹ̀ ọmọ olúkóhun. ojú òní yín tiẹ̀ ní tẹ́ eléré aṣọ wa ò ní fàya ọmọ ẹni léléré aṣọ ẹni ìrẹ̀lẹ̀ baálé ẹ̀ máa sàmì àṣẹ ìdùnnà tá bá ròde là bá relé eré òye ẹ̀ka ayọ̀délé ẹ̀yìn. ìkọlọ́ba kábíyèsí ojú ò gbúdọ̀ tì mí o. ojú ò ní tí ń kábíyèsí. bójú báyìí tì mí ojú tí ọ̀nù. Ah! ojú ò ní tẹ́ni kankan nù wá. ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn èmi ò ṣetán àti fẹ́yàwó kejì o. bẹ́ẹ̀ n ò ṣetán àti forí tẹ̀lẹ̀. kábíyèsí ṣe rí tí ọ̀rọ̀ bá ti dé irú ọkùnrin tàtà dé ó ti dọ̀rọ̀ ẹ̀gún nù tẹ́gùn bá sì ti gọ́ ọmọ lọ́wọ́ tó gọ́ ọmọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ di kalẹ̀. bọ́rọ̀ yìí ti ń jà rìnrìn tó ó mọ̀ pé lórí ò tí sùn kankan báyìí bẹ́ẹ̀ ni kì í sì ṣe pé kò tí ì bọ̀. àmọ́ kó wá tó di pé lórí ó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ó yẹ káwọ ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ gan-an ni kábíyèsí tó gan-an ló gbé mi gan-an wá.

mọ̀ pé kì í ṣe pé adémọlá ronú pé òun ó dòrí tẹ tí kì í bá ṣe ẹlẹ́mìí kúkúrú tó dàpọ̀ mọ́ tẹlẹ́mìí gúngùn ọba adé agbo tó gorí ìtẹ́ láàrin ọdún mẹ́ta tó fò sánlẹ̀ tó kú ìní ọba ṣe tètè kan adémọlá o koronú ẹ̀ ló ṣe fájòjì ẹ̀ sì jẹ́ àfojú bẹ́ẹ̀ ń wò. ẹ oníkangun nkangun tí ìnáwó bá ṣẹlẹ̀ lágbo ó lé má kángun sẹ́nìkan jẹ nìkan lọ ọ̀rọ̀ ọba adémọlá ìwọ́lọ́kángun sí i kí ló tó yẹ pé orin kan náà ló ń kọ bí àwo tí ò dáa. àbí. ẹ̀yin náà ẹ ń bọ ẹ fojú sí tádémọ́lá fi dórí ìtẹ́tẹ́ ẹ sọ pé yóò fẹ́ yàwó mi ìtọ́jọ́ máa lù ú. ẹ àti pé káwá ní àwa ọ̀ràn tí gẹ́gẹ́ bí èèyàn ifá tó mú adémọ́lá ń kọ́. ṣé bífá ṣe ń sọ pé adémọ́lá ní ògórí ìtẹ́ o kò yẹ kó tó rán wa létí pé adémọ́lá ti fájòjì ó gbọ́dọ̀ fọmọ lù. Ah, ìkọlábà ó yẹ kí fáwọn sọ fún pé <laughs> ṣé bí iye ẹ bá wí fún fá tẹ́ ẹ fi lọ́fá ìní fá dá sí èyí tàbá fi lọ́fá kò ní í dá sí i ṣé fáwọn àmọ̀ pé wọ́n gan làákàyè ọ̀kan. bùrù láéláé gbogbo nǹkan mo lè gbà lọ́wọ́ rẹ̀ èrò ní èébú ń wò gbà kúrẹ́ jẹ́ pé gbogbo ìgbà ni máa ṣe ọ́ bíi wàhálà náà. èkó lába ọ̀dà má bínú sọ́tà má bínú. ìṣèwárò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o gbọ́nà àṣepa kátẹ̀wá ní bẹ́ẹ̀ ṣe ń lùlù kòlọ̀kòlọ̀ fún adémọ́lá yìí tí adémọ́lá bá wá padà lọ owó èyí tí mo gbé wá fún yín ìgbowó lẹ́ẹ̀dá padà. owó tó o gbé fún wa kí ni wọ́n kọ sára owó. èmi ò mọ. àní náà lówó o ẹ àti náà àkàtọ́ wọnú ẹ̀kọ́ ọ̀tán jáde mọ́. àkàtọ́ bá wọnú ẹ̀kọ́ ọ̀tán jáde mọ́. mo mọ̀ pé ó padà sọ́dọ̀ rìn àti nẹ àkàtọ́ bá wọnú ẹ̀kọ́ ọ̀tán jáde mọ́ àti nẹ. àwa ti mọ́ ọmọ lọ ilé ọkọ bílé ọkọ gba ọmọ ó kù sí lọ́wọ́ bíbẹ̀ ò ní gbà ọwọ́ ọmọ náà ló kù àbá gbọ́ òun bí. ó dàbí ẹni pé ń bí tọrọ mi dé dúè mo ń láti rí sam. ìrora ń bẹ̀ wọn olóyè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀ wọn ayi olóyè ẹ sáàmì gbogbo àwọn olóyè pátápátá náà ti gbà. Ah, irú ìyàgbẹ́lẹ́gbẹ́ o. gbogbo wa pátá ńlá fọwọ́ sí àjọmọ́ wa ni kódà àwọn ni wọ́n sọ pé ẹrù tọ̀dọ̀ ti yín tí mo fẹ́ wà wọn mo hmm. gbọ́dọ̀ tẹ̀yìn lálálẹ́ yìí. ọ̀tọ̀ ó ti tán. wọ́n ṣe lọ́wọ́ ṣe rí ntọ́jẹ́mi náà ó gbà. Eh, irọ́ ẹ mọ̀ lọ́rọ̀ mi pọ̀ ntọ́jẹ́mi náà ò díjú gbàrà hàn ìfẹ́ kẹ́ rí mi lálàṣejù láàrin gbogbo yín èmi náà ti gbà bá wọn ah, ah, ó ti tán. Ah, ìyá ló sà ìyá ló sà ta ló tó bẹ́ẹ̀ tí wọ́n á sọ pa láṣejù ní àbẹ́ ìsà láṣejù. Hmm. Eh, ṣé rí ẹ̀kọ́ kan tí mo tún wá kọ́nú ọ̀rọ̀ yìí ni pé eh, kéèyàn má mọ̀ rò ó lọ́kàn pé báyìí ni kíní kan ó ṣe ṣe nǹkan kan kó kọ́kọ́ mọ gbégbèsè náà. ṣé ti bò kí n tó kù ní hmm. ọ̀tọ̀ ni tí mo rò pé n ó bà lẹ́nu yín ó ṣe á jẹ́ pé tútù ní tẹnu ẹja bọ́ ní tẹnu ẹja bọ́ ó yé mi lẹ́nu o. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bébà àjọ ń ṣèlú ni. ẹbí kò lè dà iná. kò lè dà ni o. yóò sì dà. àṣẹ àṣẹ àwọn alálẹ̀ gan mọ̀ pé tìlú láàṣẹ àwa ni. olóyè okù kìíní kan o. ìyálù sà ẹ má tọ́jú okùn kìíní kankan. irọ́ kì í ṣàbúrú dáadáa ni eh, eh. Eh, èmi kò fẹ́ kẹ́ ẹ bá mi sọ fáwọn olóyè kí wọ́n yọjú sí mi kí wọ́n já pàdé lọ́dọ̀ mi ní láàárọ̀ ọ̀la láàárọ̀ la. kájọ jíròrò lórí rẹ̀ ká mọ ibi tá a gbòrí rẹ̀ ká òjò bá náà lọ. ẹ tún fi léyìn jọ mí lójú <laughs> ẹ tún fi. ṣé wàá rí léètọ́ ẹ sìn. Hmm. wọ́n rojọ́ yín fún kábíyèsí pé ìyálóòsà wọ́n ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà <laughs> ìlọ́po méjì tí mo gbé wá hmm. yín ní kí bàbá bá yín ṣe lára ọ̀tọ̀ àwọn olóyè tó kù gbọ́dọ̀ gbọ́ mẹ́nu mọ́ ni o. wọ́n tún gbé wa àárọ̀ bi. bí àárọ̀ là òsà kí ó mọ̀ fún ìsìn àwọn alálẹ̀ ò gbọ́n wọn pa lọ́rùn. àṣẹ o oṣù bá mi. ọ̀dà olóyè ẹ kílè. odò rọ. ọ̀dà tẹ̀lé ẹ ṣeun ọ̀dà o oṣù kí ó máa tó o. Ah. òbúrú. mm káàrọ̀ ẹ̀yin ọmọ yóò dáa fún lolú Samari Samaye ẹgọrọgbó lòdì àǹdáró ọmọ rẹ àké ọmọ báyọ ọmọ ẹkẹrin àti àfijọ́ ṣẹ́gun tí fi màálù ṣẹbọ ẹkún kíní ọmọ màálù dúdú tí wọ́n pè ní mọ̀dú ilé aró mi mo jí àṣọ òní sọdún ọbànújẹ́ ọdún ayọ̀ lọ́ọ́ máa ṣe ọmọ àlọ́ àlọ́bọ̀ lọ́wọ́ lẹ́nu àtẹ̀pẹ́lẹ́pẹ́lẹ́ yẹn ẹni pé ọmọ àbọ̀ lóní bá lé èèyàn pé ọmọ àbọ̀ lé mo lóní bọ̀ pa jẹ́rìí olóyè láyé arọ́bà ṣìkárò. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o wàhálà ti wà o gbogbo ìgbìyànjú tá a gbà pàbó ló já sí àwọn ẹdùn títí tí bàbá àròpin omi ìpàdé tí gbogbo àwọn olóyè tá a lọ ṣe nílé ìyálòsà ẹja ni kì í ṣàkan o. kábíyèsí bẹ́ẹ̀ òfò sì níjọ́ kejì ọjà ọ̀rọ̀ tẹ́rì ìyá ló sọ̀ bá fọwọ́ sí déédéé òfòjọ́ kejì ọjà ló ṣe àmọ́ ní tèmi ń tèmi o èmi ti ṣe tán báyìí láti dá owó tí mo gbà padà. Hmm. kí ni? Ṣé kí n jẹ́ kí ìyá ló káwọn alálẹ̀ ọwọ́ àpẹ mi nítorí owó tí ò tó nǹkan? pàwọ́, èmi ò tọ̀dọ̀ mi padà, mo máa sọ owó ọ̀sìn. Kábíyèsí, ẹ sọ̀rọ̀ ni, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, sì mọ bí bá ń lọ. kekulé yín gbọ́ kó oṣù tó kọ́ kádàn yín gbọ́ kó lọ́rọ̀ fún bẹ́ẹ̀ mo ti jọba náà o mo sì ti dá láṣẹ. <laughs> a ti tòjé bo lóòṣà mi lọ́wọ́ wa kò bá bá bá ẹni tó. ah ah ah. kábíyèsí. kí ni mo gbọ́ tó ń sọ nígboro yìí. àbẹ́tì mi ló ń dùn mí. wọ́n ní kó fẹ́ ìyàwó mi. <laughs> ó dá mi lójú pé ṣọ̀gbọ́n òre ò ní jà kó má má là afọ́jú rẹ ò ní sọ̀pánù lọ́jà kó ló ń fẹ́ fẹsẹ̀ rìn délé. bọ́lá balẹ̀ àwọn ìlú pé àṣà àti ṣe ìlú ìlú pé ọba tó bá jẹ́ ní òru yìí ó gbọ́dọ̀ fẹ́yàwó tó jọmọ́ ọdún yìí àmọ́ èmìjọ yé wọn mo fi yé pé èmi ò lè ṣe wẹ́ pé kò lè ṣeé ṣe. kò tí ẹ lè ṣeé ṣe ni nígbà tí sọ́kùnrin náà ní fẹ́ gbòde mọ́ yín lọ́wọ́ Adémọ́lá èkó ọlọ́lá bà kú ẹ̀wẹ̀ mi àti ẹ̀ bẹ́ẹ̀ ni tètè sọ fún àwọn ìlú pé àlá lásán lásán nínú àlá tí ò ní lè ṣẹ náà lá. Adémọ́lá àbó ti gbàgbé ni ò lè sọ̀rọ̀. tí ṣìgìdì rẹ bá fẹ́ tẹ́ kó ní kó gbóhùn lòdò lọ́wẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ọba ni ẹ́ tètè pàṣẹ fún wọn pé kò ṣeé ṣe. olórí olórí òkú ẹ̀ wúru káwàrú ọ̀rọ̀ tó wà lẹ́yìn sùúrù la fi ẹ̀ o. sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù. kábíyèsí. Ah, kábíyèsí ò dúró lásán èmi àti ìyá mi ti jọ sọ̀rọ̀ wọ́n sì ti ní a lọ fọkàn balẹ̀ ìyá mi láwọn ó gbègbè sí akin. Ah, ah, kábíyèsí ìyá mi láwa ló kàn ó ní ká lọ fọkàn balẹ̀. kẹ́mi ìyá mi wà láyé. ṣẹlẹ̀ yóò ní rí bẹ́ẹ̀. kábíyèsí. ṣé o mọ̀ pé ipa tí òbí ń kó nú ayé ọmọ ò kéré? àdúrà mi ni pé àti kú ọmọ àti kú òbí kò ní kàn wá o. àṣẹ kábíyèsí ṣé ẹ tiẹ̀ rí tí ìyá mi bá ti sọ̀rọ̀ báyìí ọkàn mi máa balẹ̀ ni torí mo mọ̀ wípé wí ṣe bẹ́ẹ̀ ni jẹ́ ìyá rẹ̀ pé ipò aṣíwájú làwa yìí a sì gbúdọ̀ dẹni ẹ̀yìn mọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí àní dẹni ẹ̀yìn tó ń ti ní àfọkànbalẹ̀ pàwà ló kàn. elédùn àmọ́ dáwọn ọ̀tá yọ̀ wá o kó mọ̀ dáwọn ọ̀tá yọ̀ wá o èmi èsì mi tètè máa bẹ̀ yan ibi tí wọ́n ti máa bẹ̀ mí lè mọ́ wa èmi ìkọ́lábà èmi ìbọ̀dọ̀ olóyè tàn pé bàbá olóyè ìyá wọn ti yá ọ mo ti débẹ̀ ó ti yá ohun ìpẹ́sà kékeré táwọn kan wá máa sọ ká máa yọrù mi. àsìkò dáwọ̀ àsìkò gbé bọ́dì ni gbé bọ́dì gbé. kama kama kama lọ́la ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ ọmọ ni. ìjàlọ ìjàlọ ah, àwọn tó fẹ́ yọ mi èmi ní padà yọ wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn aláborí wọn. ìyálọ́sà ni o òun àti àwọn olóyè kan wọ́n ti di pàpà wọ́n ń wá gbogbo ọ̀sẹ̀ ti ìyá olórí. mo wá jó yé wọn pé kí wọ́n lọ fọkàn balẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ pé kí wọ́n lọ fọkàn balẹ̀ mo ní tá a bá fi lè débì gbogbo in tó wà lókè o á fi wálẹ̀. ó tó ó tó kálẹ̀ pé. ìyálóṣà. ìyálóṣà lẹ́pẹ̀ lẹ́ẹ̀fín dà lálẹ̀ èèyàn kékeré lẹ́pẹ̀ ni ìka ni àjẹ́ ni ó burú jù bá ká lọ lẹ́wà ń ẹ̀ bọ̀ wá bá mi ìyálóṣà ẹ ṣe ẹran rírọ̀. Eh, bàbá lóòótọ́ la mọ̀ pé ìyá lóòṣà kì í ṣẹran rírọ̀ àmọ́ ẹ̀yin náà ẹ̀ ṣọkùnrin kékeré ẹ̀ ah, kájú ẹ̀ la ṣe wá ọkùnrin dẹ̀ la dáa ẹni dìmú gan ọkùnrin ni. ọkùnrin ni o. bẹ́ẹ̀ni ẹ wo ẹ má dojú tì mí o torí mo ti ròyìn yín ju bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ lọ. Ah! ọjà mọ. Ah, bẹ́ẹ̀ni. kódà ibi mo ròyìn yín fún adé mo ní ẹ̀yin àti èṣù bẹ́ẹ̀ ṣe wà rí. ọkàlè ọkàlè ọkàlè yóò dáa fún ọ yóò dáa fún ọ ó ṣoríire ìyá ìyá náà ṣàbí. ẹ wá lẹ ẹ mọ̀ mí ẹ ní mo lè bá yín ṣe ẹ ní ẹ wá ṣáàdì mi ẹ mọ̀ pé mo tó ṣáàdì ó di ṣíṣe àmọ́ ọlọ́rọ̀ ni. àfi bí agbọdẹmọdẹ bá fara mọ́ o bàbá bí léèrè tó bá fọwọ́ sí i lókù o. agbọdẹmọdẹ bó o. Ah, bíi tí mo rò pé bí àwọn òòṣà mọ́kànlélógún mẹ́ẹ̀léláàádóje. bá a lọ rẹ̀. bẹ́ẹ̀ bó bá pé gba olóògùn òjò ní bàbá wọn bẹ́ẹ̀ ni bó ṣàbá pẹ́gbẹ̀rún agbọ̀dọ̀mọ́dọ̀ ìṣẹ̀gbẹ́ gbogbo wọn. ẹ bá a bí. <sighs> àmọ́ bàbá ah, ń lè. ń bọ̀ ló lọ. ìbò òrò ló lọ. ẹ ẹ á bá ń lè á bá ń lè. ẹ bá wa kànlẹ̀kùn rẹ̀ ẹ bá wa kànlẹ̀kùn rẹ̀. Mm. òpònú. ẹ má bínú. ìbá o ìbá yẹn tó láyé o. kò sógun láì mọ́ òkìkí ọ̀rọ̀ ló báwo bá kéré awo àwọn ni wọ́n ń pa lọ́ba lọ́ba àwọn ni wọ́n ń pa lọ́jà lọ́jà wọ́n bù ṣe bù ṣe odò tí wọ́n ó sàlẹ̀ odò wọ́n bá wà ní gbóná mu wọ́n dojú kọ́ gbóná ju ǹjẹ́gun èyí bí ọ̀bàràká apá ìyálóòṣà ò gbọ́dọ̀ ká wa mọ́ o ọwọ́ yín dà ẹgbẹ́lẹ́ yìí ọwọ́ àlàáfíà tó ẹni tó láyé ẹ ti wà lẹ́yìn o ẹ ti wà lẹ́yìn o ẹ ti wà lẹ́yìn o agbógunlé àwa jagun ni ìyálóòṣà làá bá jagun ikú ọ̀gbọ́dọ̀ pa wá bẹ́ẹ̀ ni àrùn ọ̀gbọ́dọ̀ ṣe wá torí wọ́n ní adé kóṣó àrìn kóṣó àrìn kirikiri bó sọ pàlà onífà fún ọ̀rùn mi làjọ ti lọ kó sábà jẹ́

sọwọ́ ọ̀tún ni. ọ̀yà máa wò. ẹ má gbà ọ. jẹ́ ó gbà. ẹ má bínú bàbá. ọjà kì í lọ kó o bá sọ̀rọ̀ mi tí n bá ti ń gbọ́ níbi tá a dé dúró yìí ikú ni o. ẹja wa náà sọ sí bápábákún tán yín tó pín ni. kí lè fẹ́ sọ kí lè fẹ́ sọ. ọ̀yà máa sọ. ẹ ẹ wò ẹ má sọ ẹ má o mo dérò nítorí ìyá àbẹ̀kẹ́ ọmọ ṣubú mi òun ló rán mi sí ọ ó ní gbogbo èèwọ̀ tó yẹ jẹ́ kí n fún ọ jẹ mo wá pè ọ lónìí o àbẹ̀kẹ́ ọmọ ṣubú mi bẹ́ẹ̀ ni ìpè tá a pè ọ lónìí ìpè ọ̀run ni bẹ́ẹ̀ ni ọ gbọ́dọ̀ jẹ́ pé ayé mọ́ o torí ẹ̀ mú ìmúrin tì lágbẹ̀dẹ àbàwọn ọgbọ́dọ̀ bá nǹkan tì agbọ́dọ̀mọ́dá o ó yá jáde lọ pa gbogbo ibi tó bá wà bọ́ bá wà ń gbèrè òkú gbóhùn ẹnu mi bọ́ bá wà ń gbèrè ọ̀sà ọyá máa súré tètè bọ̀ wá pàdé kú rẹ ẹ̀mú ìmúrin ti lágbẹ̀dẹ àbáwọn gbọ́dọ̀ bá nǹkan tì ikú rẹ. ọlọgbà tìtì máyẹ. àti afúnárù gbẹ̀kú tí sọmọ ṣẹlẹ̀ ṣẹ̀rì máa gbò. lọ́jọ́ tí wọ́n bí olúkòso lọ́rọ̀ rẹ̀ sọ́hun mílà. ó ní alánú fáwọn ní ti bọ́mubọ́mu àkànmọ́lẹ̀ ní ti sanrin níbi tí ọ̀gẹ̀dẹ̀ bá wú sí ibẹ̀ níwà sí padà. èèwọ̀ ọ̀yá dúró ń bẹ̀ àṣáájú ọkọ̀ abìrìkẹ́ mọ́ eégún ńlá abìrìkẹ́ kan adé fún Ọ̀rúnmìlà níjọ́ tẹ̀sùn lọ fẹjọ́ ẹ̀sùn àwọn àgbà wọ́n rẹ́gùn lé wọ́n ní kó lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà dákẹ́ Ọ̀rúnmìlà ò fọhùn. eégún lẹ́ni kí ló dé tí wọ́n Ọ̀rúnmìlà ọ̀fọ̀hún Ọ̀rúnmìlà nítorí pé nìkan ìbéèrè ahorolé lowo odi ni wọ́n ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹnìkan gbọ́dọ̀ béèrè ahorolé lọ́wọ́ odi wọ́n ní kẹ́gùn lé tún padà lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà máa sọ bora eégún lẹ́ni kí ló dé tí wọ́n Ọ̀rúnmìlà bora nítorí pé ó ní gbogbo tó ń bá ṣe láyé ẹnìkan ò gbọ́dọ̀ fi bí hùn oṣó ilé ò gbọ́dọ̀ fi bí mí àjẹ́ ilé ò gbọ́dọ̀ fi bí mí lẹ́bọ̀ ọlọ́wọ́ ò fi bí mí torí bẹ́gùn mi bá ṣe bí bó bá ṣeré wọ́n fọwọ́ gbàlẹ́ jìn ni ọwọ́ kókó ni wọ́n fi wọ́gì ọwọ́ òòṣà ni wọ́n fi wọ àfín bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ẹ bá ṣe pátákó padà sórí yín àpadà kó dàbí padà só níbi torówó tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fínà bájá bá wọlé ara ẹ̀ ní fíbò ẹ padà lọ jí sẹ́fẹ̀ ní ọrùn ipa kéré ó yẹ padà. ewọ ewọ ìrá ìrá òbúkọ ìrá ewọ ewọ ewọ ewọ ewọ ìrá ìrá ògbọ́dọ̀ kú gbà kú ìṣe tèmi ìṣe tèmi ọ̀yá dìde gbèrè alẹ́ kó dìde ewúrẹ́ bímọ lóòjọ́ àdìde fagùtàn ẹ̀yin bó o ẹ̀yin ti gbàgbé ni wípé wọ́n ní asá ló arìn ló àṣà kúbẹ́kúbẹ́ àrìn kúbẹ́kúbẹ́ olódífáfẹ́ sọ ọ̀dàrà tí fi jagun tiẹ̀ tí ń borí ayé ìtí ọba ni mo gùn n ò gbọ́dọ̀ jagun ọba tì ìtẹ́ ìmùlẹ̀ ni mo gùn n gbọ́dọ̀ jagun ìmùlẹ̀ tí èèwọ̀ òrìṣà nǹkan ò ní ṣe mí kò ní ṣe mí mi tẹ́ ẹ bá pé wa ẹ̀ ní pé lọ èmi lẹ̀ ránṣẹ́ kú sí ẹ ti dáràn ìgbín yín ti fẹnu kan yọ̀ ó di dandan ká ẹ kú. èkó náà yín ti fẹnu kan yọ̀ ẹ́ ti gbìyànjú àti rèwàlẹ̀ àṣà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yín ti bọpọ lọ́gòkè odò lónìí ara kú ya ẹyin ẹ̀yin bò ó ẹ̀yin ọmọ yìí ẹ kárẹ̀ kú iṣẹ́ yóò dáa fún yín ẹlẹ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o a kíra wa kú ara fẹ́ra kú ọ̀kan lára wa tó rèwàlẹ̀ àṣà. èyàn olóyè ìkọ́làbà ah! ikú tí bá ń pọ̀jú gbẹ̀yìn ni àṣé ọ̀sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bábá rẹ̀ ò ní dìgbòrò ah! mà ṣe o kábíyèsí o. Ah! kábíyèsí o ọ̀rọ̀ kù yìí ò tiẹ̀ wá yé mi mọ́ gan-an. ikú wá di méjì èpin ẹni tá a rí lánàá tó sì tún rí wa tá a tún jọ sọ̀rọ̀sọ̀rọ̀ kí ni ó wà á mú lórí ilẹ̀ ayé ọ̀rọ̀ kú yìí máa lágbára o. ikú Hmm. hmm. hmm. ojú mi dojú ẹkún ò gbọdọ̀ sùn ara mi jára àwẹ̀ òun ò sì gbúdọ̀ gbà. olórí ìlú máa gbẹ́sẹ̀ kò nira òní tẹ òní tí ìyá kábíyèsí òní kábùkù ọmọ àmọ́ ṣe jàǹbá òní lè sẹ̀mí rẹ̀ èrè òní ilé ọlá àwùjọ èèyàn àtẹ̀tọ̀ bá pa ni ó máa ṣe kò sí kò sí owó onídọ́dọ̀ rẹ̀ nǹkan onítọ̀ ọlẹ́rù kalẹ̀. láàrin ọjọ́ kan ṣoṣo mo pàdánù èèyàn méjì. ẹ dákun tá a mọṣẹ gan. ara rẹ lọ sí. ẹ foríjì mí kábíyèsí n ò rórí adé fín o tó rárọ bá fín lọ bá a pa àmọ́ pẹrẹ pé àwọn onílẹ̀ ń bínú lẹ rí n o yóò sì dáa ká tètè wá nǹkan ṣe sí kó tó pẹ́ jù. irọ́ ló pa ìyá lóṣà. a ah, kàtúnù. kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ akitì gbọ́ mi dẹ̀yìn lẹ́yìn ọkọ mi bí bẹ́ẹ̀ kọ́ wẹ́dowẹ́do rẹ tó fẹ́ wẹ́dò dé sálẹ̀ omi ó ṣetán àti fojú kolúwẹ̀rí. Níníọlá bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ọmọdé ni ọ̀ láyà àgbà tí ẹgbẹ́ lè mọ́ fèrè gígòbì. èmi. bẹ́ẹ̀ ni Níníọlá lẹ́nu ẹ̀ ó wọ ọmọdé ẹ̀ kó ṣèṣe àgbà ṣùgbọ́n ọjọ́ orí ò ní jẹ́. jẹ́ rẹ̀ ọjọ́ gbé kaná kó rí jẹ́ ọjọ́ dágbádá aná kó rí jẹ́ kí ajá rẹ̀ ó dágbádá aná mo fẹ́ rí ìwọ àpẹẹrẹ pé kò tó sẹ́ jẹ́nu ìwọ àbáláàrú ẹ ọjọ́ mọ́ rókì nínú èmi rẹ àtijọ́ gbé pẹ́rẹ́gì kaná báyìí àjọ ríran wò wò wọ́n ń bẹ̀rù alájà ajáṣe bó ni wọ́n ń bẹ̀rù ṣòro tó tọ́ bá tún bá mi dán tó ọdọ́wọ́ ìwò nílé ọlá ó rí ìdàkejì mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ gbìyànjú ẹ̀ wò adémọ́lá ìwọ ni mo bá lọ́rọ̀ ntí ẹ̀ sórí ti ń bẹ́ńlẹ̀ yìí tó o tètè wá nǹkan ṣe sí i kó tó pẹ́ jù ó léwu. ẹ kábíyèsí èwo lèyí tí ìyá lóòṣà tán wí báyìí nísìnyí láyé olúgbọ́kọ̀ mà bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ o lásìkò tí yín ìlú ò ní tú o ẹ já tètè wá nǹkan ṣe sọ́rọ̀ yìí o. ìwọ ọmọ bá lọ́rọ̀ adémọlá ìfẹ́ tí ń bẹ láàrin èmi àti ògbẹ́lẹ̀ ta ẹ lè dúró gbà ẹ kú ìjókòó ẹ̀yin olóye. kábíyèsí o wọ́n fẹ́ tọpasẹ̀ ìyálòsà lọ àjọ ọ̀tọ̀ lọ torí ìyálòsà bínú lọ ni. kábíyèsí inú burúkú ló bí ìyálòsà a sì gbọ́dọ̀ máa wẹ̀yìn ẹ̀wọ̀. ṣòmàdúró nígbà tí kò bá sẹ́ni kankan mọ́. dákun ṣé ìyá olóṣè lè tún ìlú ṣe ni àbí ń bàlù ah ah èèyàn súnmọ́ láàyè ọjọ́ abákúlà dèrè ah! ilẹ̀ mọ̀ jẹyàn Adébùkọ́lá ìyá mi ikú apá babaláwo bí ẹni tí ò dífá rí. oníṣègùn bí ẹni tí ò mewé tí ò megbò ikú apẹni à ń pè ikú apẹni tí ń peni Adébùkọ́lá adúrú gbogbo òlérí tó ṣe fún mi. ládùúrú ìyá tàbí àmọ́ jẹ lórí ọmọ. ìyá mi aṣọ ò ní dúró bá mi pẹ́. ara kémojo ọmọ ògbòdìdì ẹni. ọmọ àjọgbẹ rúmọjọgbẹ kọ ẹrú nísìnyí ẹkọ ìsìnyàn. sájá o ṣé lámìlámì mi ò ti lámì àrò báyìí 你不要紧，你别在意，怎么会说白痴呢？ mú àgbo mi lọ́wọ́lọ́wọ́. irú náà ṣe é ṣe bí bẹ́ẹ̀ ṣe mi omi inú àgbọn omi inú àgbọn dà. ìdí kan ò lè jà kó domi inú àgbọn láyé. jẹ́ ó fi báwo lò. ó mà ṣe o. ṣòmádúró nígbà tí kò bá sẹ́ni kankan mọ́. ìfẹ́ tí ìfẹ́ mi lọ́kàn balẹ̀. ṣó ní dá mi. ìfẹ́ náà kọjá òfin. ṣó ní dá mi. ìdùnnú mi. ẹ wá gbọ́. ní ti tẹ̀mí kò sí tó lè ṣẹlẹ̀ n ò ní dáfẹ́ mi n ò ní fojú ìfẹ́ mi rárá. mo ti pinnu láti dúró ti ìfẹ́ mo ti pinnu láti ṣe ìfẹ́ ìfẹ́ mi. lọ tanná fún ọmọ yìí mi. torí kàkà kí n dáfẹ́ mi. mo là forí tẹ̀yìn lẹ̀ fún yín ṣàwárí lẹ́yìn. fún ta ni fún adémọlá tó foyè ilé àbí fáwọn àlù ẹ wá gbọ́ o tó bá jẹ́ pé bí wọ́n ṣe ní kẹmí ọ̀tá ni mò ń ta tí mo sì ń tọ̀ ẹ̀yìn tó dáa ní òní tó bá jẹ́ pé gbogbo táwọn ò nílẹ̀ táwọn bàbá ńlá bàbá wa fi lélẹ̀ pé ká máa tẹ̀lé ni mò ń tẹ̀lé hmm. ó di dandan kọ́ lẹ́yìn tó dáa fún mi èmi ò wá lè sọ tiẹ̀. Hmm. àwa wà ń kọ́. ẹ̀yin ní ká wá yẹra yín wò báwọn tó bá jẹ́ pé ẹ̀yin náà ta ẹ sì ìyá wa hmm? kí la wàá ṣe báyìí. èmi ò bí àwọn òṣàlẹ̀ rẹ̀ hmm. ìgbésẹ̀ tó bá tún kàn tán ni a gbé ṣùgbọ́n ní ti Démọ́lá kò sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni. <laughs> sí òsì. kò sí nǹkan. káì Adémọ́lá fòye lẹ̀ èmi mọ̀ pé sọ́rọ́yè ni ọ́ òṣà Adégoróyè Adégoróyè ó wọlé ìwọ àbáláàrú ẹ. wọ́n mọ̀ bínú mo torí ìfẹ́ ó fìbínú fi kò lẹ̀. mo bá délẹ̀ mo jọ̀wọ́ ẹ̀rù kẹ̀rẹ̀ ohun ìlẹ̀kẹ̀ oyè. láláìmọ̀ pé ọba gangan lọ́fẹ́fẹ́ kìí ṣèmi. obìnrin ló bá dòbìrí pò ló bá yí padà ló bá di kán tí ń jábẹ̀. ẹ wò ó wọ́n jẹ ìyà ìyà jẹ mí bákan náà lórí bá fọ́hun lóòrọ̀ ẹ̀dùn á sì dùn ló bá dalẹ́ bí n bá fòní gbóná máa fa máa fi sọ̀gẹ̀nẹ̀tẹ̀. So tí n bá ṣègbọ̀nsẹ̀ mọ̀júmọ́ a tún fẹ́ ara mi ò tó. wọ́n mọ̀ fún un dáadáa pé àwọn ah! kí ni gbogbo eléyìí báyìí àgbẹ̀yìn gbogbo ẹ̀ ń. èmi àmọ́ ń àmọ́ pọ̀kọ́ ẹnìkan ní nífẹ̀ẹ́ láì nídìí. You mean unconditional love? Unconditional love. Yeah. Mm bóbìnrin bá nífẹ̀ẹ́ àmọ́ nítorí ó lè jẹ́ torí owó ó lè jẹ́ torí ipò kódà obìnrin mi àmọ́ nífẹ̀ẹ́ èèyàn torí aṣọ bóyá gbajúmọ̀ obìnrin àmọ́ torí ẹ̀ nífẹ̀ẹ́ èèyàn. bó o bá sì mọ̀ kọ eré lọ́kọ-láyà ṣe obìnrin mi a máa torí ẹ̀kú tí èèyàn lọ. a ní ìmọ̀ọ́mọ̀ n ò ní í ṣe mo torí ìfẹ́ mo forí adé ráre. mo torí ìfẹ́. mo dójú táwọn baba ńlá bàbá mi. Hmm. bàbá mà ní lẹ́yìn ara. Wàdímúlá bá a bá bá ní gbé bó pẹ́ títí bíbánigbé a máa múni lára bá a bá bẹ́ẹ̀ tó ṣèèyàn rìn àti fún tọ̀hún sílẹ̀ ó di ṣòro èmi ò rò pé mi ò lè tẹ̀síwájú nínú ìrìn àjò ìmú o. dákun ṣé ọ̀gá mi mílẹ̀ ìfọ́ fi mí lẹ̀ ni. ṣé n wá jókòó ta láìsàn àbí wọ́n kọ́ ló ń fóònù kú fọlá dìde borí bá fọ́ lónìí ẹ̀dùn ó dùn ó pariwo lóhun bó o ṣe ń bìnnú yàgbẹ́ èmi ò lè ṣe lé ìmàdémọ́lá ó ti sú mi. ìjà mi kọ́ wàá náà máa bẹ̀ wọn ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dákun dákun wò ó ibi àlàáfíà bá ń gbé nífẹ̀ẹ́ gbé ìfẹ́ gan yunra ilé ṣe mọ́. Ah, ah, ah, obìnrin obìnrin obìnrin obìnrin ẹlẹ́dàá ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìfẹ́ mi àtẹ yóò bí ọ yóò bí ọ yóò bí ọ. Yóò bí ọ. àwọn àbámọ̀ náà ilẹ̀ ilẹ̀ bá mi lẹ́nu ẹ̀. find any question. Thank you. Thank you for your love. Ìyàwó ìgbà yẹn kù. Níní àlá. Ọmọ fènìṣẹ́kọ́ ọmọ fènìṣẹ́kọ́ ní bìrẹ̀ sàánú. Ọmọ bọ́ọ̀lì òkùnkùn ní Yámọ̀dẹ́lá. Níní àlá. Mm. Mm. Mm. Yeah, Yeah, yeah. Yeah, yeah. ìrẹ́dè ló wá sí àgbẹ̀bẹ̀ ká. Show me down, yo. Only time. ṣé mo complain fún yín ni. ìgbé bàbá wà láàrin ara wa àti nọ́ọ̀sì ló kú ní ọkọ̀ yìí ẹ̀mí léèrè. Takeover, will you keep your mouth shut? láti náà ìyá ronú ọmọ rẹ̀ lọ́rùn ká ó ìrònú láyé ń bí òjà Oh ah, my God, irú àwọn èèyàn wo lọ́lọ́run tó mi pọ̀ mọ́ bá. kábíyèsí olúgbọ́n jọ bí ọ̀bọ ṣe ara ẹ̀ ṣáàjọ bí ọ̀bọ ṣe kò bàjẹ́ lórí àwọn ṣáájú kò ní bàjẹ́ lórí ẹ̀ o. ọba hmm. yàtọ̀ sí èèyàn lásán o. ló fi jẹ́ wípé èèyàn lè pọ̀ṣúà kó jọpọ̀ bá ẹyọ kan lólórí wọn. gbogbo ohun tó bá bá mọ̀ wí kó lè tàbùkù bá òun tí ó wà á kábùkù bá gbogbo ìlú rẹ̀ ọba gbọ́dọ̀ jìnnà sí i. fún àpẹẹrẹ ọba ò gbọ́dọ̀ jẹun níta látòní lọ ó ti dèèwọ̀ fún ọ ọ gbọ́dọ̀ jẹun níta ìdí ni pé ẹlòmíì ò mọ oúnjẹ gbagba jẹ wọn á ní. Ni ẹ wo ọba yín bí ṣe ń jẹnu jàgìjàgì bí ìkiri òkú. wọn ọba wa rí i pé ọ̀làjú dé májọ́làjú tí ọ débi kó ń jẹun ní gbangba o. má bá àṣà jẹ́ má bá àṣẹ̀ṣe jẹ́ o àwa tá a ti jọba síwájú rẹ̀ àjọba kù ló fi kàn ọ́ o má bá wọn jẹun níta o. kí n má jọba tán ẹ jẹ ọba kù ló fi kàn mí. bẹ́ẹ̀ ni. elédùà ó bọ̀ sí alárajọba ìlú ojú ajérò jọba ìlú ráàyè elédùà tó jẹ́ ó yẹ àwọn bàbá rẹ yóò jẹ́ ó yẹ ọ́ ò ní bùrìnbùrìn jó dàgídàgí o. Dagi bá wà kọ̀kọ̀ kò gbọdọ̀ fẹ́ àjòjì. ọba tó bá máa jẹ́ ń bì ní ìlú wa ó gbọ́dọ̀ fẹ́ ọmọ ìlú wa. àwọn òní ilẹ̀ bá ń fẹ́ra. àbámọ̀nà padà gbẹ̀yìn gbogbo ẹ̀. orí ọmọ tuntun gbà kú ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ sí ọmọ tuntun àtẹni tó gbà nípìnlẹ̀ ọ̀tí lè sọ. ọba adéyínká ọba kì í ṣírí ilẹ̀ ah, ọjọ́kọ́jọ́ tí ọba bá ti jẹ́ ni ìṣẹ̀ṣe gbọ́dọ̀ ti bo àṣírí gbogbo orí ọba tọba bá parí yóò di àléébù fúnlù wọn á ní ọba parí lọba yín èébù ni. you sọ fún yín lélẹ̀ and you are ready to walk away just like that sister mi. so what do you want me to do. Ah, sister mi tó bá pè é ní agbọ́kọ lórí pàtẹ́tẹ́ ẹ jẹ́ máa náwó báyìí pé èmi ni o ah, ẹ̀yin ló lórí láàfin ẹ jẹ́ kó máa rí yín nípò lórí olórí máa ń ní akíkanjú ni olórí máa ń ní ìgboyà sister mi ẹ̀yin ló lórí láàfin kò lè ṣe ní tó máa bá yín dùn so adéyínká mọ̀ nípa tradition yìí kó tó tán mi wá sílẹ̀ àwa débi tán ó ń ṣe bí ẹni pé òun mọ̀ nípa ẹ̀ ó ń jẹ́ kí n máa feel bí ẹni pé bí ẹni pé ó ti wà aware of nǹkan tó máa ṣẹlẹ̀ bọ́ kò sọ fún mi mi understand mọ́. yes i can go with that but he knows i will put it this way he knows he knows. Adeyinka will never look straight into my eyes and tell me that he doesn't know. Sister mi, ẹni kẹ́sọ̀ kan kéré báyìí, ẹni kọ́ wọ́n ṣáà máa rí nípò olórí. Olórí ní kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe sí, kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí. Olórí yẹn ẹ̀yin lẹ máa jẹ́. Ẹ lọ ní. Ó já wẹ́rẹ́wẹ́rẹ́ awo lọ́dún, ó rí wàràwàrà awo lóṣùn ó ṣe wàrà wèrè awo ọ̀sán gangan ọba mákin kábíyèsí kóró kan òṣùmàrè nílà lókè tíyì rẹ̀ kárí ayé lọ́ọ̀tá rárá ló jìgbòkòrò níwọ̀nràn níbi ojúrere ti mọ́ wálé ayé gbogbo àwọn alálẹ̀ wọ́n bọ̀ ṣe o. gbogbo àwọn aláṣekù wọ́n bọ̀ ṣe o. àti ọ̀tún àti òṣì lẹyẹlé fi kórè wọ̀lú ìrì ọ̀bọ̀ gbé ọlá ọ̀bọ̀ gbé ọmọ ọ̀bọ̀ gbé àìkú baálé ọrọ̀ yóò bọ̀ gbé ẹ̀mí gígùn ló fi lè dé àwọn bàbá rẹ̀ kóró kan òṣùmàrè nílà lókè iyì rẹ̀ kárí ayé iyì ìlú yìí ó kárí ayé nígbà tiẹ̀ yóò kárí ayé nígbà tiẹ̀ yóò déwọ̀ oòrùn yóò dé àríwá gbogbo ibikíbi tí àṣẹ bá wà àṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń bẹ lẹ́nu ọká àti gidigba tí ń bẹ lẹ́nu làkọ̀ṣẹ́ lórúkọ àwọn bàbá rẹ ó dẹnu rẹ lónìí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ máa dìde ìlú gbà fún ọ lónìí o kábíyèsí o kábíyèsí kò gbó bí olúgbógbó ń ti gbó kò gbó bí olúgbógbó ti gbó kó bí àwọn àgbààgbà kan tí wọ́n gbógbógbó tí wọ́n fọmọ owó róńdè sọ́rùn ọmọ owó wa jẹjẹjẹ ó kabẹ́rẹ́ abẹ́rẹ́ jẹjẹjẹ ó kúrò ẹ̀sìn ẹ̀mí rẹ̀ ó gùn fún wa o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o. àṣẹ àṣẹ àṣẹ. Thank you. kábíyèsí ọba adéyínká orí rẹ ti dorí ìrèrè ìrèrè ò lórí àgbẹrù ilé orí rere ń ti rere orí rere ń ti ẹ. àṣẹ kábíyèsí ọba adéyínká o ti méwúrẹ́ bọfá o ti mú àgùntàn bọ̀lọ̀jọ̀ bọ́ ọ̀sán yìí ah, ìgbà rẹ yóò tù wá lára ìpèsè rẹ ti gbà bíi tàwọn ọ̀gbà ni lẹ́ẹ̀kan sí ìgbà rẹ yóò tu gbogbo wa lára. kábíyèsí ọba adéyínká orí rẹ ti gbé ọ bó ṣe gbé ológun ẹrú àtàrí rẹ ti gbé ọ bó ṣe gbé ẹlẹgbẹrún wà orí rẹ á gbé ọ bó gbé àwọn bàbá rẹ wàá Yeah, hello? Yeah, I've got an evidence that Adeyinka wants to drop me for another woman. That's it. <laughs> I've got all the evidence. Yes, I'll be on my way now. Yeah, sure, I will. akànwọ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah kábíyèsí àpò oríire oríire náà bá wa kalẹ̀ oríire náà bá yín ah. I'm so happy. I am so happy. I am now King Oladapo Adeyimika Igbayilola Alamororo of Amororo What? I, I am very happy. I'm equally more happy than you. I am happy. I am happy. Kábíyèsí. So, what is next? Ah, ah, Kábíyèsí, mo Mumu wasi etí yín láti gbọ́ ni pé nígbà tá a bá ń kọ ìwé ìtàn àmọ́ròrò hmm. wọ́n á sọ wípé ní ìgbà ìyálóòṣà tèmi jẹ́ òun ọba adéyínká tó gorí oyè inú mi dùn ayọ̀ mi kún. After all this, I'm now a king. Bẹ́ẹ̀ni. My friends will address me and I accord me ní respect yẹ kọ́ fún mi. Wọ́n ní kábíyèsí. Kábíyèsí. His royal majesty. Thank you very much. Ẹ <laughs> What are we going to do next now? Kabisi, ẹ eh? wow just like that ìyá Kabisi. kábíyèsí. you can't be the king. Never. Why? Because you can't leave me. you can't ṣé o mọ̀ ni pé ewu ń bẹ lóko lóńgẹ àwọn àgbààgbà mẹ́ta ẹ̀ tó mọ̀ di ẹ̀ta ẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ ṣé pé ìwọ lè gbèrò àti fẹ́yàwó mi lèmi kò ṣeé ṣe mi ò lè fi ẹ́ sílẹ̀ ò lè fi mí sílẹ̀. listen mi ò gbèrò láti fẹ́yàwó mi. Hmm. why ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ló fẹ́ sọ mí di aláìmoore and I am sorry we have to bow to tradition tradition ni. oh tradition my foot so ìwọ ní guts láti face mi láti máa sọ fún mi pé tradition so where was the tradition when i was rubbing my head my brain abroad to get you permanent resident you can't remember that tradition now you can tell me about tradition tell me more about tradition adeyinka i will never take that i can never leave you okay? It won't work. Adeyinka. Ah. Ah, kábíyèsí. Ètò wọn ń bọ̀ lọ́wọ́ ọlọ́lẹ́ báyìí ilé burú mú kẹ́ ẹ pè mí pé ẹ fẹ́ rí mi. no it's a private thing you see iyọkọ kì í fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kó fi ọwọ́ mọ ẹ̀ eh, tradition nǹkan máa tradition kan máa sọ pé èèyàn ò lè fẹ́ àjòjì yẹn èmi ò bẹ́ẹ̀ máa ti abolish ẹ̀ tipẹ́ èèyàn àti gbàgbé ẹ ti move on ni pé ah. o lè fẹ́ èèyàn tó bá wù ẹ́. ha kábíyèsí kò sí abolish o ah, ẹ mọ̀ pé ohun àwọn alálẹ̀ la fi ń jẹ́ ní táwọn alálẹ̀ ń fẹ́nu a gbọ́dọ̀ ṣe nǹkan kan contrary sí nǹkan tí àwọn alálẹ̀ bá ń fẹ́ bí wọ́n ṣe láwọn ń fẹ́ nìyẹn ìyẹn nílùú fi túbà fi tùṣẹ́ kábíyèsí. ẹ lè change. kò ṣeé change. ẹ tó bá jẹ bẹ́ẹ̀ gbà ẹ wò bí kí ṣe ń lọ èmi ò ní fẹ́ bà tradition um, ò pé mo ṣe eré pé ṣe eré mi mo ti ráyè ọba yìí èmi àgbélẹ̀ so ẹ wá farabalẹ̀ ṣe research yẹn kí ẹ lọ wéèyàn tẹmọ pé kò fàjòjì kó lè má jẹ́ <laughs> that's all ó ṣe nǹkan tó lè. kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ kì í sọ ọmọ kékeré gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí náà lẹ ti mọ̀ kẹ́yìn náà tó lọ ìlú ẹ̀bọ̀ ìlú òyìnbó kábíyèsí àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín o àbúrò ní ṣẹlẹ̀ sí ìdílé yín o ṣe rí èyí tó le jù bẹ́ẹ̀ ni pé téèyàn bá yẹrí fún rẹ̀ apart from nǹkan tẹ́ni yẹn ó bá yí fún ara rẹ̀ kábíyèsí ìdílé yẹn ìtàn ò ní gbàgbé wọn láí láí láí gẹ́gẹ́ bí ẹni tó kọ etí ọ̀gbìn sí ohun àwọn alálẹ̀ àwọn tí wọ́n ń bọ̀ ní ọwájú nínú ìdílé yìí ń kọ́ báwo ni kí tiwọn ṣe rí kábíyèsí kò lè ṣeéṣe o lè ṣeéṣe o rárá kábíyèsí. Mama, ó máa yí padà bẹ́ẹ̀ because mi ò lè gbà kí Adéyínká fẹ́yàwó mi kò lè ṣeéṣe. Oh. I can now see that you wanna put him into trouble. Ó máa ṣe é ṣe. Bẹ́ẹ̀ Because according to our own law and tradition, Ọba Adéyínká has the cultural right to marry more than one wife. Oh. It's going to be possible and there's nothing you can do about it. Ooh, I love that. I love it when I see people that can quote, you know, the laws. Yes, but according to the constitutional right, is my husband and I've got every right to him and him alone my mine. He is our king. And I'm saying it once again for, for the last time. He will marry another woman and there's nothing you can do about it. Okay. Okay. Let, let's get it started. Let's get it started. It's my husband. It's your king. Let's see who the winner is going to be. Okay? Mama, I'll show you. All right. Okay? All right. Let's meet there. Either the tradition or the court of law. Àṣà àbí àti òfin. Èmi àti ma Have a nice day. <laughs> Ah, ah. ó mà láyà o. ó láyà o ẹnu ẹ gbà o. Hmm. kí kúkú ṣẹjọ́ mi àyànmọ́ mi ló gbàbẹ̀ ẹni tó gbọ́n orí ẹ̀ ló bá wa ẹni tó dẹ̀gọ̀ orí ẹ̀ náà ló bá wa ká mẹ́wúrẹ́ dúdú ká fi bọ ifá ìyẹn ò ní kárí ní tàǹfẹ́ I just don't know. Akika, ó tọrọ ló sọ àfi ká gba kádàrá torí ẹ̀dá tí ò bá gba kádàrá àgbà kò dúró. in that case tó bá jẹ́ bẹ́ẹ̀ bóyá ká fún ìlú ní tí ń fẹ́. adéyínká don't even try it i know all your plans don't even think about it i mean it if you try it i will deal with you adéyínká i know your plans. my plans what. your plans you think I didn't know má gbèrò ẹ̀ rárá má gbèrò láti fẹ́yàwó mi lèmi tàbí o fẹ́ fi mí sílẹ̀ èkúrọ́ la lábàákú ẹ̀wọ̀ ẹni àti ẹ wá máa gbọ́ mi o tó o bá attempt ẹ everything we've worked for I will destroy them including you I'm not joking this is not an empty threat I mean every bit of my words I will finish you. Yinka, I'm not joking. Look straight into my eyes. I'll finish you. I mean, what's going on? I was trying to share my mind with her and ṣé mi ò tí wá fẹ́ máa jọ ẹni tó fẹ́ fi ojú olóore gúnge báyìí ẹjọ́ èmi náà dẹ̀ I don't know what to do. tradition àṣà tí ìṣèlú yóò ti máa yípo a ti ń pẹ́jù lórí ọ̀rọ̀ yìí kábíyèsí o ẹ jẹ́ ètò wá nǹkan ṣíṣe o. kò sí ibi tí a fẹ́ fi orí ẹ̀ tì sí bí kò ṣe wípé kí kábíyèsí ń fẹ́ ìyàwó mi tó jọmọ ọdún wa yìí tó jọmọ ọdẹ wa yìí kò jù bẹ́ẹ̀. ó jù bẹ́ẹ̀ lọ. wọ́n fi ìlú ìsílẹ̀ wọ́n lọ sílùú òyìnbó gbogbo nǹkan doríkodò citizenship tí mo gbà òun ló bá mi gbà òun ló fún mi gbogbo nǹkan tí mo dì náà. ọmọ ìlú bá mi ṣe change ẹ̀ lórí. ẹ máa wá àkọsí sí ni o ẹ máa wá àkọsí sí ṣé ẹ gbọ́ mi tí ò bá dẹ̀ wọ̀ máa fi èsì ẹ̀ lórí ẹ máa mú kọ́ wá jọba simple. you dare not. kábíyèsí and you know you dare not. ọba adéyínká agbe ò gbọdọ̀ débi ìdárò kópò wọn ọ̀dárò o. alukóòsì gbọ́dọ̀ débi ìkóòsù kó tún pò wọn kóòsù mọ́ bọ́ká bá fẹnu sọ ẹran kò gbọ́dọ̀ sọ pé wọn jẹ mọ́ o ti fojú rinjú pẹ̀lú àwọn alálẹ̀ àwọn baba ńlá baba rẹ̀ o ti tanná wọlé bí ò bá di ọjọ́ kẹyìn ò gbọ́dọ̀ tanná jáde o kó o bá dán wò ilé ajó olè ọjà ẹyẹ burúkú akégbére gbére gbére gbére lórí ẹni ọba dánrọ aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. pẹ̀lẹ́ kábíyèsí. ṣebí wọ́n ní tí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbì àgbèsí ẹ dákun ẹ ṣàánú mi arábìnrin gbogbo wa la mọ̀ pé má lògùn béèyàn bá rù ọ̀rùn ó wò ni torí náà kò lè ṣeé ṣe. ìyá ló ṣá ẹ sì mọ̀ pé ẹ̀gbọ́n mi kan àti èmi kan nìkan náà ni ẹ dákun ẹ má jọ pa mi lọ́wọ́. ẹ jọ torí Ọlọ́run ẹ bá má wá síbi ṣebí ẹ mọ̀ wípé àṣà wa òun ní pé ọba Hmm. kò sí iye ìyàwó tó lè fẹ́ ó gbọ́dọ̀ fẹ́ ọmọ olúwa ẹ̀ kí lẹ fẹ́ kí wọ́n sọ nínú ìwé ìtàn pé ńgbà tó dorí tèmi tí mo jẹ́ ìyá lóòṣà ni mo yí àṣà àti ṣe padà hmm. kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe. kò lè tọ́wọ́ yín bàjẹ́ eh, ẹ bá mi wọ́gbọ́n dá sí i. èmi ò lọ́gbọ́n tèmi fẹ́ dá sí o èmi ọba adéyínká àtẹ̀yìn tẹjọ lọmọ ọ̀nà tẹjọ fẹ́ dá sí tẹjọ fẹ́ ṣe hmm. lọ́dọ̀ tèmi àṣà dúró ìṣe wá dúró ẹ ṣe gan ó dáa màá mọgbọ́n tí màá dá sí pẹ̀kì gbégúngún lọ sọ́run adé fún òjìgbìjìgbì lọ́jọ́ tí ewu lọ́gbọ́n àti irun gbàlagbà láwọn ò bá tiẹ̀ jẹ́ ó ló dọjọ́ tí ògùrọ̀ bá tó ta tó àtàrí ká tó rí mi mú ó ní ó dọjọ́ tí ìyẹ̀rí oṣù bá do oṣù tó lé téńté kápá yín ó tó lè ká mi bí bọ́mubọ́mu bá di ẹrù orí ara rẹ̀ ló fi rù ara bá ń bí ó èṣù ọ̀dàrà ó lákàáyé oṣù mọ́lẹ̀ ó ẹ̀yin ọ̀kàn lé ní irínwó irúmọlẹ̀ ẹ̀ ṣíjì bòmí ó. Ah! òòṣà ń bò dí ìpè. Ah. ẹ̀yin ìyá lóòṣà tí kì í bá ṣe pé mo ro tàwọn alálẹ̀ mọ́ yín lára ǹbà jẹ́ káṣọ kálẹ̀ ju eegun yín ǹbà jẹ́ kẹ́ ẹ relé kẹ́ ẹ mọ̀ ǹbà jẹ́ kẹ́ ẹ roko kẹ́ ẹ má doko kí ni mo ṣe fún yín tẹ̀ ń perí mi lọ́jọ́ kọjọ́ tẹ́ ẹ bá tún dáṣọ orú ẹ̀ ṣòro màá jẹ́ kẹ́ ẹ mọ èèyàn tí mo jẹ́. Hmm. lọ́wẹ̀ ò lẹ́ni ilé rèésù ló kàn dákun ìwọ ló lè rí ojútùú sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kò sí tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí tí ọkùnrin mi lè ṣe èmi ọmọ tí mo lè ṣe bẹ́ẹ̀ kò sí ọkùnrin mi tó lè ṣe. àṣìpà ẹ kí ṣe ó pé ọ̀rọ̀ láwọn ìyàwó ọba lọ́fà ìdá lòun ò ní gbà mi ò lè gbà kí ọkọ mi fi sílẹ̀ àti kó fẹ́ ìyàwó mi kàkà kó fẹ́ ìyàwó mi èmi ẹ̀ka méjèèjì yà máa lọ sí i. àyà mi ṣì bẹ́ẹ̀ ọkọ ọba ni ọba lọkọ èyí ọba lórí ohun gbogbo ó ba lórí oṣó ó ba lórí àgbẹ̀ ó ba lórí gbogbo wa pátápátá má ṣe bẹ́ẹ̀. láíláí mi ò lè gbà olóòwò olóòwò lè gbà olóòwò lè gbà tọ́ ọjọ́ kẹta rẹ̀ ohun tí ojú aláìmọ̀wé tó bá kọ́ mi I want to see my husband. ṣèlérí fún mi pé onídà mi tó bá olórí ìyàwó mi jọ torí ọlọ́run mo fi ẹlẹ́dàá àwọn ládéládé mo fi bẹ̀ mo fi orí ẹlẹ́dàá àwọn ọmọ ẹ mo fi bẹ̀ mo fi ẹlẹ́dàá ọkọ ẹ tó jókòó ibẹ̀ mo fi gbogbo àwọn òṣàlẹ̀ mo fi bẹ̀ ẹ́ jọ torí ọlọ́run ọwọ́ ẹ lọ̀rọ̀ yìí kù sí ṣàánú mi kíní tí ń le jù ẹ ìyàwó mi jọ ṣàánú mi. Eh, gbọ́ gbogbo nǹkan tí ìlú ń bẹ sọ ìyàwó mi jọ ẹ olórí olórí. mo ní ohun mẹ́ta kan sílẹ̀ láti là kò mú kan bẹ́ẹ̀. èkínní ni pé kí o má jẹ́ kọ́kọ ẹ kó ṣe ní tí àwọn alálẹ̀ fẹ́ kó ń burúkú máa wá já ló ń burúkú kó ń burúkú kó máa já ló ń burúkú kí nǹkan tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sí ẹ kó sì ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ. sùúrù. kí ọkọ ẹ kó má ro ohun tí ó ṣẹlẹ̀ kó ṣe nǹkan tí àwọn alálẹ̀ fẹ́ ah, kí ìlú dẹ̀ tún bá kó túṣe. ìyẹn máa lágbára díẹ̀ o ah, kó ṣe nǹkan tí àwọn alálẹ̀ fẹ́ mm. eh, àwọn obìnrin tó wà níbi tí wọ́n ti ṣègbéyàwó eh, wọ́n lágbára gan o ẹ má jẹ́ kẹ́gbọ́n mi ṣe o ẹ̀wọ̀n yín o ẹ̀wọ̀n ni òyà òòsà ẹ má jẹ́ kẹ́ gbọ́ mi ṣe ẹ̀wọ̀n ẹ ṣàánú mi. kó o finú fẹ́ dọ̀ kó o fi gbàǹtí àwọn alálẹ̀ wí kí ọkọ ẹ kó fẹ́ ìyàwó tó jẹ́ ọmọ ilé wa. Ah, ìyá òòsà ìyẹn tún lágbára o torí gidi tí ó sọ fọ́lọ́run bí aláàárẹ̀ ò wà mọ́ epo orí ẹ̀ ó rìn o. kémi bá yín sọ níbi tọ́rọ̀ jẹ dúró yìí ẹ̀gbọ́n mi ẹ̀yin lẹ jẹ̀bi o bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rẹ ní sọ tọ́rọ̀ fún yín èmi á sọ fún yín nígbà tẹ́ ẹ mọ̀ bí ìdílé yín ṣe rí tí ẹ mọ̀ orò tó wà ń bẹ kí lẹ gba fọ́ọ̀mù ọbaṣìpù fún tí kì bá ṣe pé ìyá ìkà ládùúgbò orin sọmọbìnrin yìí ṣe fún yín ẹ jẹ́ ìbéèrè ìbéèrè kan lọ́wọ́ yín tó bá jẹ́ èmi àbúrò yín ó ní mo ṣe adúrú nǹkan bàǹtàbàǹtà sí ọmọbìnrin yìí ṣe sí ìgbésí ayé yín sí ayé ọmọkùnrin kan tó sì mọ̀ pé tóun bá fi jẹ ọba wọn ò fẹ́ yàwó lé mi ẹ dákun ṣe gbàrú ẹ ẹ ní lè dáhùn ẹ ní lè gbàrú ẹ torí ẹ ti mèsì ọ̀rọ̀ wọ́n ní finá jó ara ẹ wò kó tó finá jó ọmọ làkejì ẹ jẹ́ n tún béèrè béèrè mi lọ́wọ́ yín tó bá jẹ́ ìyàwó yín tó jókòó yìí ló fẹ́ gba ipò kan nílùú wọn lọ wá sọ fún pé dandan o ó gbọ́dọ̀ fi ọkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́kọ́ fi ọkọ kan nílùú wọn kó tó fi ọkọ ẹ̀ padà ẹ dákun kí lẹ máa ṣe sí i. ìyún náà lè sí ẹ ní lè gbàrú ẹ náà kí ló dé tẹ ẹ wá ṣe lé ìtẹ̀ṣe. ẹ wo níbi tọ́rọ̀ dé dúró yìí ẹ̀yin fúnra ara yín láti ṣe tí ó mà ti ṣe ààrẹ ẹ̀yin lẹ ń pariwo pé ẹ nífẹ̀ẹ́ ìyàwó yìí ẹ fẹ́ kí odò gbéfẹ́ ẹ̀yin méjèèjì lọ fúnra yín lẹ́sìn tí odò tí fi ń fà á lọ yìí bẹ́ẹ̀ ṣe wá mú odò ọ̀hún tí ó sì bá yín dá ìfẹ́ yín padà tọkàn ìyàwó yín ó fi balẹ̀ ọwọ́ yín ló wà àbí ibi tọ́rọ̀ déédú ìkìlẹ̀ fẹ́ ká ṣe ṣé ẹ gbé adé orí ọba tí wọ́n gbé fún yín ẹ gbé e lẹ̀ kókù kan òdìlé ó bàjẹ́ ni àbí ìyàwó yín lẹ́jọ́ ọmọ bá tiẹ̀ lọ èwo lẹ fẹ́ ṣe. ẹ wò àǹtí hmm? ẹ má dọ̀rọ̀ yín láàmú ah. nǹkan ẹyọ ni kẹ bá mi bí kí ni nǹkan náà. ẹ bá mi bí wípé kó mú kan nínú ìlú amọ́roro àbí èmi ìyàwó ẹ̀. Mhm. ìgbé agbéládé yìí o wọ́n ní ẹ kan ẹ wù lẹ́nu èwo lẹ fẹ́ mú ṣé kílé yín ó tò ní àbí ká ọmọ bá tiẹ̀ lọ. ayáọlá o kún mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò síbi mo ti sáìdì kábíyèsí ẹ̀yìn ẹ náà ni mo wà àmọ́ ibi tọ́rọ̀ déjú èyí ọba rán ni níṣẹ́ ó du ọba ni o ìwọ fún rẹ mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ débi téèyàn nífẹ̀ẹ́ èèyàn dé àmọ́ ọ̀nà ló pín sí méjì yìí kò mọbi tí ó yà sí i. àǹtí ṣe bọ́rọ̀ lẹ́yìn sọ yìí ẹ dàbí àǹtí mọ yẹn àṣebóbìnrin làwọn náà ah. àwọn bá mi sọ̀rọ̀ bí ẹni pé kó kàn sọ ọ kí n kàn dé accept ẹ bẹ́ẹ̀ yẹn obìnrin jọ ni wà náà ó yẹ ká fọ̀rọ̀ ká fi ru ara wa pé tó bá ṣe pé mi ni ṣé mo lè gbà. má bínú má bínú sí mọ yẹni náà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ó kúkú mọ̀ pé lùyìí ló gbé gbogbo gbèsè ayé ẹ̀ kò jáde kúrò ń lùyìí rí àmọ́ èmi jáde mo lajú díẹ̀ mo sì mọ kéèyàn fi nǹkan ṣírò ara èèyàn rò mo fi wò wípé kápẹ́ mi ni mo wà ní pòṣíṣàn tó wà ṣé mo lè gbà wẹ̀ ó ló fa gbogbo nǹkan tí mò ń sọ yìí èmi náà lè gbà o àmọ́ orúkọ ìdílé wa ò ṣe ní parun tí ìdílé ti ẹnu ò ní bàjẹ́ ó ní mo ní kó jẹ́ kárò sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wò ó mo tún wá ń fi dé e lójú pé mímí kan ò ní mí ọkọ sí nǹkan kan tí ó ṣe ọlẹ́dẹ̀ ọkọ rẹ̀. ẹ ṣe ọgbọ̀n nǹkan tẹ̀ ń sọ ìṣá tó dá mi lójú ni. Hmm, because ó easy láti sọ o ẹni tó bá wẹjú lẹ̀rù ń bà o èmi náà mọ nǹkan tí mò ń sọ dáadáa dégbé ni mo wà lẹ́yìn rẹ kò sí nǹkan tí ò sí ayọ̀lá ayọ̀lá bó o ṣe pọ́n mi lé aṣọ àpọ́nlé tiẹ̀ náà níyà o. àmín. bó o ṣe wá jẹ́ kójú tì wá nínú ìdílé Ìgbàyílọ́lá ojú òní tìwọ náà láéláé o. àmín. bó o ṣe jẹ́ kí wọ́n kọ ìtàn burúkú lásìkò tiwa ọmọ aráyé ò ní kọ̀tàn burúkú lásìkò tiẹ̀ náà ó ṣe mo dúpẹ́ mo mọ̀ lórí o wò ó ọmọ tí mo bọ́ ẹ sọ̀rọ̀ ẹ rẹ̀ àbẹ̀bí oh. lórúkọ ẹ̀ ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó ti léèrè jáde ni hmm. ó yá fìyàlé rẹ̀ no no no no ẹ má wọrí ẹ jókòó ẹ jókòó. jẹ́ ó kí ọjọ́ sàpọ̀nlé rẹ̀. ẹ jókòó. kò ṣe mo dúpẹ́. ẹ ẹ mọ̀ pé kò kí n ṣe pé mi náà èèyàn bẹ́ẹ̀ ni mi hmm. ẹ dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ wàhálà ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan náà ni mò ń rí hmm. tí mo bá ti ń wẹ̀yìn ẹ wá jẹ́ kí n máa rí yín o <laughs> ẹ̀yin nìkan ni mo gbójúlé o hmm. ẹ má jẹ́ kọ́rọ̀ yín wá yàtọ̀ kò ní yàtọ̀ digbí báyìí ni mo wà lẹ́yìn rẹ̀ tó bá ti ń wẹ̀yìn báyìí mi ló mọ̀ rí n tí ó fún mi padà lẹ́yìn rẹ̀ lọ́hùn èsà òkè òní rí <laughs> wo ṣọwọ́ ọmọ tó ń wí náà ibi tó bá ní kó jókòó sí báyìí ló máa jókòó sí kò ní kọjá ibi tó bá ní kó lọ torí mo ti bá ṣe tí jẹ́ ìtọ́ ọ̀rọ̀ mo dẹ̀ ti bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ẹbí ẹ̀ náà sì ti bá sọ̀rọ̀ so kò ní kọjá àyè ara rẹ̀ ọmọ gidi ni àbí kí ló rí sí ẹ ṣe mà gẹ́gẹ́ bíi ẹ jókòó sí jẹ́ ó wà báyìí kó lè bá mọ̀ pé wọ́n kọ́ ó gbẹ̀ ẹ̀kọ́ náà ni. <laughs> ibi tẹ́ bá ní kí n fọwọ́ sí ni mo máa fọwọ́ sí mà ẹ̀ẹ́dẹ̀ ní regret pé gbà mí níyàwó mà. no problem have your set have your set. kò mú bí ìyá ni kẹjọ mọ kọmọ olùpọ̀ bọ̀. no problem oya kọmọ olùpọ̀ ah ó bá parí ọlọ́run ó ṣe yín lọ́rọ̀ ara yín kalẹ̀ ọ̀rẹ́ wa rí ilé yóò wà ní dàrú bí ìdílé wa ò ṣe dàrú bẹ́ẹ̀ ni ilé yóò ṣe ní dàrú ah kábíyèsí ọ̀rọ̀ náà ti padà dáyọ̀ o. yìnyín yìnyín kẹ́ni ó tún lè ṣe mìíràn sí bíbáfin fátẹ́rù tí sọmọkùnrin ìgbódò ọ̀pẹ̀ àwáyìn hàn. kó o tún lè sóore mìíràn sí ṣébórìṣà tó bá gbé ní láàyìn àdúpẹ́ o. Hmm. kábíyèsí o ìran olúgbọ́n wọn sọ̀rọ̀ kìje ìran àwọn àrẹ̀sà náà wọn sọ̀rọ̀ wọ́n kìje kábíyèsí òní ni ọjọ́ ìpàṣẹ àkọ́kọ́ látẹnu yín gẹ́gẹ́ bí ọba nínú ìlú gbogbo tí sì ń bẹ nínú ìlú ti fi àṣẹ náà sí yín ẹ máa palọ̀ kò ní kun yín kábíyèsí o. kábíyèsí o. ẹ ṣeun gan ẹ ṣeun gan lóòótọ́ ìjíjà ṣùgbọ́n kò gbé wa lọ gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ àbórí ẹ̀ èmi ọba ọládàpọ̀ adéyínmíká ìgbà yìí lọ́lá one the twenty seventh alámọ́roro of Amororo land. kábíyèsí o. kábíyèsí o. èyí tí n bá sọ lẹ́nìí ó di àṣẹ. gbogbo ọba tó bá jẹ lẹ́yìn tèmi ẹ gbọ́dọ̀ sọ wípé kò gbọ́dọ̀ fẹ́ àjòjì mọ́ ó gbọ́dọ̀ tó bá lè wù tó bá wù ó lè fẹ́ àjòjì ẹ jẹ́ kó fẹ́ ṣùgbọ́n kó tó di pé ó sọ di olórí a lọ sí ìpèbí fún ọjọ́ méje lọ́dọ̀ ìyá lóòṣà ibẹ̀ ló ti máa jẹ́jẹ́ pé gbogbo nǹkan tí òun ò bá ṣe tó bá máa pàlú ìlara tó bá gbìmọ̀ràn ẹ̀ lálẹ́ kò ní í dàárọ̀ kó tó dákẹ́. kábíyèsí o. tí ó bá ti ṣèyí ó di olórí àṣẹ́gun kò jù bẹ́ẹ̀ lọ kábíyèsí àwọn alálẹ̀ fọwọ́ sí i aya wa are you now satisfied. oh no mama it's not about me it's about the generations to come. nígbà tí àwọn obìnrin kan bá ṣiṣẹ́ tí wọ́n dààmú tí wọ́n ṣe wàhálà pẹ̀lú ọkọ wọn tí ẹ wá sọ pé tradition wọn sọ pé kí wọ́n fi wọ́n sílẹ̀ kí wọ́n gbé obìnrin míì fún ọkọ wọn ah, ah. bí ẹni pé wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn ṣiṣẹ́ fẹ́ ẹlòmíì jẹ ni. Hmm so kò kí n ṣe nítorí èmi o torí àwọn tó ń bọ̀ ni. I think I'm happy now. <laughs> La ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ lórí bẹ́ẹ̀ náà lórí. Kábíyèsí o. Thank you very much everybody. It's all It's okay. Ìfẹ́ ló ṣe mí bá a o. olóyún. ó lóyún. six weeks òun wà ní big deal like i don't get ah, ah. no for real oyún tí o ti yọ like oyún tí o mọ̀ bí o ti dúró àbí kò ti dúró. ah, ah. god. ṣé oyún táwọn ẹranko máa ń ní tó máa fi ń bímọ asimilati yebufọ gbagologunbọ fawuli alara pawudibo siawo kejero pati orobọgun alaya bi ọbẹ ibo agbọnmelo ń wọlé ẹja apajuba ló ń bali àparò jẹ olùgbòǹgbò tí ń là ní wọn fi ń ṣẹ́gun ògùn lòtò bàbá jẹun gbẹngbẹng ilẹ̀kùn gbẹngbẹng làátì ìbò sọ ogun èmi ni mo ní nǹkan mi ogun burúkú báwèrè ń wo báwèrè lọ́jà bá ń wo sùsùsù omi ń parada ń bẹ̀ jẹ́ ìtàkùrú gan ó di pàdé ń pàdé níbùsọ̀ ẹsẹ̀ ògbèjì níbi tí wọ́n ti ń fojú oníjú tẹ́wà ojú ń bàjẹ́ ìbùsọ̀ Ah, mo lè rántí pé mo ṣáájú wọn márè. ẹ wo ní lọ́kì oríta kò ẹ. irú bẹ́ẹ̀ ṣe máa ń kanra yín bí àgbò kẹ́ tó sọ pé ẹ̀ ń sọ lọ́mọ yẹn ẹ lè máa kanra yín bẹ́ẹ̀ mọ́ tóbìnrin bá ti lóyún. jákì yẹn gan gbogbo ara obìnrin kọ́ ló gbà o àwọn obìnrin kan wà lára líle ni wọ́n kọjá kí wọ́n dọ̀tún la mẹ́wàá wọ́n bá lóyún kò ní jábọ́. Ah, mọ́mì ẹ àgbo di ẹ̀jẹ̀ àbí ẹ̀jẹ̀ kankan ni wọ́n gbé fún ẹ. ibùsọ̀ action packed movie ni alágbàkọ̀ movie ti suspense ẹ̀ yí bọ́bọ́ written and produced by Arinola Odubela directed by Muideen Ẹ̀sáyẹ̀dẹ̀ starring Arinola Odubela Akim Ogara Lọlá Ìdíjẹ Victoria Kọ̀nàmọ́lé Túndé Ọláyẹsù Victoria Adébóyè Abíọ́dún Ọlánrewájú Diva Gold Ọpẹ́ Òkúnọlá Ìdòwúlàwà Jeremiah Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ibùsọ̀ Saturday in English. Ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited. Adéorí òkè òjò tẹ̀yẹkẹyẹ. Ẹ tún kú ojú lọ́nà sinimá ńlá méjì tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ṣadé Poli àti Ṣonṣo méjì. Ibùsọ̀ lélẹ́yìí o. It's a blockbuster. Ọ̀ Lasco gbogbo igi tẹ́lẹ̀ gbèdé bá fọwọ́ bá. Ṣèjú ń dún. I was thinking maybe now what I ordered versus what I got. But eléyìí tí mò ń rí yìí What I got is beyond what I ordered ni o. Ikún ọ̀gán dá lórí rọ̀mí sínú ọlọ́run ló rọ̀mí ọ̀ràn sí kò lọ. Ikún the Casanova machine gun tabantaban kẹ̀kẹ́ fákàfẹ́ kìmọ́légò kẹ̀mọ́lé sọ. Olóṣó méjì lórí ìyàwó ilé ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó kóra ẹ̀sìn pákáleke bondage. Ikú tó ń jẹ gẹ̀dẹ̀ tó ń rẹ̀dí. Ikún ẹ̀ ò mọ̀ pé ohun tó dùn pa ni. Àwọn ìyàwó ilé ẹ̀ fojú ẹ̀rí màbo. Ó dàtí kiri bí ẹnu orí rẹ̀ sí nínú ilé ẹ má dá wọn lọ́pá ẹ má fáwọn lọ́rùn. ọlásàdé balógun ṣé ẹsẹ balógun tọ lásìkò. mi ò ẹ wò mí o mo kàn mọ̀ pé balógun ló ń jẹ́ mi mọ̀ bóyá tọ lásìkò ni o. tó bá jẹ́ ọmọ akíwò balógun tọ́jẹ́ tọ lásìkò nǹkan ó ṣí ọmọ tẹnumọ́ fún ọ. gbogbo wa jẹ́ yín àbí blockbuster. Written and produced by Olatunji Balogun. Directed by Mayidine Sayide. Starring Victoria Kọ́láwọlé, Abubalagbe, Victoria Deboye, Ọ̀túnbọ̀mọ Ajíbíkẹ́, Ìdòwúlàwà, Àyànlá Odùbẹ̀là, Ọ̀pọ̀ Kọ́lá, Abíọ́lá Ọlárọ̀wájú, Odúpẹ́ ọmọ Sàláwù, Diva Gold, Jeremiah Heritage, Tóyọ̀sí Akínpẹ̀lú, Ìdòwú Ọládé púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta pàkọ́lé ẹ̀ ní Ìkún in English. Ó ti jáde báyìí from the stable of Olasco Films Nigeria Limited. Adéoyè lórí ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹyẹ ẹ tún kú ojú lọ́nà sinimá ńlá méjì yìí o tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ṣàdé poli àtẹlẹ́ ìta àpàkọ́lé ẹ̀ ní ibùsọ̀ ìkúnàkọ́lé ilé yìí action packed movie ní suspense inú ẹ̀ ga yàtà thriller ni ó sensational yàtọ̀ ọ̀làkó gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá dídúlódún. báwo ni jẹ́ káwọn sójà